من سيئات أعمالنا يوم يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا صلى الله عليه وعلى آله وصحبه وسلم عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة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 وخير الهدي هدي محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار اللهم صل على محمد وعلى آل بيته صليت على فريتي كما صليت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته ní ìjókòó tó kọjá lọ a sọ̀rọ̀ nípa àwọn àrùn tó ń túmọ̀ sí pé gbogbo ìmúra táwọn ṣe bá ṣe ṣe mọ́tótó bá ṣe ṣe gbogbo ẹ̀ èyí tí ó ń tà múra lẹ̀ ọ̀nà ni àwọn ọ̀ràn yìí yàtọ̀ sí ètò jẹ́ ọ̀rọ̀ àyà pàápàá jùlọ ojúṣẹ́ náà Muhammad sallallahu alaihi wa sallam ó ní fa'alamu anna khayra a'malikum as-salat ètò dájú nínú iṣẹ́ yín tẹ́ fi hàn fún gbogbo ọba adẹ́dà wọ́n ní ọdẹ ní. ومن استطاع أن يستغفر فليستغفر ntọ́ba lè mú wa ní pípọ̀ kò sí bẹ́ẹ̀ òun gan fún ara rẹ̀ ojúṣe náà Muhammad sallallahu alaihi wa sallam kánà ìgbà ṣe sọ́la tí ọba ti dààmú lórí nǹkan kan ìyẹn ló máa mú wa so a rí i pé kò ní jẹun tó strange sí wa ń gbà náà. àwọn oríṣiríṣi ọ̀rọ̀ tí a ti ń sọ nípa wọn a sọ nípa bíi mẹ́ta fẹ́yìn sọ́láàtù istikhara sọ́láàtù tasabih àwọn sọ́láàtù tasbih wọ́n sọ́láàtù tawba pàápàá jùlọ sọ́láàtù istikhara a sọ pé ojúṣe náà Muhammad sallallahu alaihi wa sallam ọ máa ń gbà fún àwọn sábẹ́lì bí ẹ ń gbà kéwù àdẹ́sọ pé a ṣe gbìyànjú lórí rẹ̀ ṣọlá kiri a ní kí a gbìyànjú kí a dùá dùá wal istikhara àní ṣọlá a ismail muslim fortress of the believer a wà ní afọ́ntánítà tọ́jọ́ yìí pé gbogbo ń tí ń bẹ nù rẹ̀ lọ́yẹ kí mùsùlùmí ọmọ nínú àwọn nǹkan tó wá pàtàkì tí ń bẹ nù rẹ̀ tí mùsùlùmí gbọ́dọ̀ mọ̀ náà ní salatul istikhara pàápàá jùlọ du'a ul istikhara tí iṣẹ́ náà Muhammad sallallahu alaihi wa sallam tó fi kọ́ àwọn sàbí aláìmọ̀ yìí ń tàkìrì kan bí ẹni mi wọ́n tọrọ pé kó o bá yan èyí tó dáa jù nínú tí mo fẹ́ ṣe pẹ̀lú ìmọ̀ rẹ̀ wàsítọ́kìrúkà lọ́kọ̀dúrọ̀tì mo dé àwa wípé kó o fún mi ní ìpapà lórí rẹ̀ pẹ̀lú kíni pẹ̀lú ìkápá rẹ̀ agbára rẹ̀ torí gẹ́gẹ́ bá a ṣe mọ̀ adùn ṣe bí n tí. ọba adẹ́dàbá lọ́wọ́ sí àṣòro ṣe bíi tí ò lọ́wọ́ sí à ń bẹ̀ wípé kí ọmọṣà lọ́wọ́ sí àwọn ọ̀rọ̀ wa wọ́n sáré kan ní fọ́díkì àlè wọ́n ń tọrọ lọ́dọ̀ rẹ̀ nínú ọ̀la rẹ̀ tó búrẹ́kẹ̀. fa ìnaka takbiru. wala akhiro torí ìwọ ló ní kápá láti gbèrò láti ṣe ní wọn fún ẹ láti ṣe èmi ò ní kápá wa ta'lamu wala a'lamu ìwọ ló ní mọ̀ ìmọ̀ òṣìṣẹ́ ọgọ́rọ̀ ń tà mọ́ zawahir min umar dunya ètò kan ní gbangba gbangba ń gánà tá a máa ń bẹ ó kéré kọ̀kọ́ rẹ̀ bí ó sì jẹ́ nípìnlẹ̀ bí ó sì jẹ́ láàrin bí ó sì jẹ́ nígbẹ̀yìn ọ̀sán tó mọ̀. bákan náà àǹfààní ọjà arábìnrin kan ọkọ rẹ̀ jáde láyé ọmọ kan ṣoṣo ló bí ohun ọwọ́ ọmọ ẹ̀ náà lára wíwà tó wà náà ní wípé ó ní. Kommer historisk nytta av hans historisk nytta. Kún kú gbogbo nǹkan rẹ̀ kó sì ṣe bí òun báyìí. Ọmọ iná ọ̀nà ní èdè tiẹ̀ ó pọ̀sẹ̀sì admission rẹ̀ títí títí admission ti jáde kọ̀ sí mọ̀mọ́. Bàtọ́ wá jáde tán tó ti parí gbogbo àwọn pọ́sẹ̀sì ṣe bí ó ṣe bí ó ṣe rìnrìn àjò lọ́wọ́ sọ fún mọ̀mọ́ rẹ̀. Ọmọ òkú kí n tó wọ́n ṣe sí i má sì lọ sí airport nínú kádàrà ọba rẹ̀dà ó ní sí tó bá padà wálé ń bò padà wálé torí disappointment torí níbi flight tó ní sí alukun fúra ọkàn lọ sí state bank màmá wò wípé kóun ó ṣètò ìdí ó jẹ fún ah, alhamdulilayi màmá jáde ọ̀wọ̀ tẹlifíṣàn a bó ṣe gbọ́ ní wípé flight tí ọmọ yìí bá wọ̀ ẹ̀ wípé ọ̀ka ṣe ọ̀pọ̀lọpọ̀ tó yé nínú flight inú rẹ̀ ń dùn pé kó wọn wọlé lọ kó wọn fún ọmọ òun ní ìrò wípé a ọgbẹ́ wọ flight tó bá wọ̀ àti image tó ní ṣe rẹ̀ àti ọlọ́run fi ṣe ọ̀yẹ̀ kú ni ó jí ọmọ tí ọmọ lọ ha kí ni lè dára ọba dára àsìkò tí èèyàn jáde kò ṣe é yẹ ibi tí ó jáde láyé kò ṣe é yẹ tí wọ́n ṣe sí ní tí ọba pàtàkì lórí olùgbàgbọ́ òdodo òní ní gbogbo ìgbà kọ́ àyínú àti ọba adẹ́dà kọ́ má fi àti ọba adẹ́dà kọ́ má fi ilẹ̀ ní bákà kí ni tọ́jú àwọn ọmọ wa kí ni tọ́jú ìwọ̀ àwọn ọmọlàkejì tí ò bá tí ìlágbára lórí rẹ̀ ó ní àkọọ́lẹ̀ lórí ẹ̀ òjíṣẹ́ náà Muhammad sallallahu alaihi wasallam sọ pé kò tọ́ kí mùsùlùmí ó san ọjọ́ mẹ́ta kọ́ má jẹ́ wípé àsọ́ọ̀lẹ̀ rẹ̀ ó ti kọ́ síbi ìgbèrí rẹ̀ tí ọmọ sọ̀rọ̀ pé àyíbá mọ̀ ò ó lè jẹ́ ọ̀dùnmọ́sá ojú ikú ojú oorun láti bọ́ sójú ikú àyíbá mọ̀ ò nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí wọ́n mójútó dídí gọ́vùnà evidence tí wọ́n máa ní pípẹ́ sí tó ṣe orí jáde orí àtẹ́ǹtì sí àwọn tí wàhálà Boko Haram lé lé ọlọ́run yìí wọn ọmọ ló sùn ibà ló gbà lọ. bàbá gbogbo ìmúra yìí èèyàn gbọ́dọ̀ máa lé ní gbogbo wa lọ́sídẹ́ yìí pé kò sí ìrun kan tí òjíṣẹ́ lọ́sàn àṣọ́nà tó ṣáájú fáwọn àṣàbí ẹ máa kún fún àti kó ẹ máa kún fún àbájújẹ ṣọ́ra fún tí ẹ wà máa jí ìgbẹ́ kí ìlú lórí tí ń bá mọ̀ ní kì í ṣe ẹni kan tá a bá ṣe tẹ̀sẹ̀ hù nǹkan àkọ́kọ́ lẹ́yìn ìṣọ́ra ṣàrẹ̀ lẹ́bi tá ṣe hù أعوذ بك من عذاب القبر وأعوذ بك من عذاب النار وأعوذ بك من فتنة المحيا والممات وأعوذ بك من فتنة المسيح دجال kò sí ẹ̀sìn tó gbé ìrántí kú kalẹ̀ lẹ́sì Islam torí pé kí ni ká fi máa mọ̀ wípé ìjọ kan ní ọjọ́ kan á lè jábọ̀ àgbọ́dọ̀ múra lẹ́bi. ọba adédọ́mọ́ subhanahu wa ta'ala egbogbo gbogbo nǹkan ọ̀wà lọ́wà á ṣègbìyànjú á fi lọ́ ọ̀tọ̀ àsọ́nà lórí ìtìlẹ̀ rẹ̀ àlámọ́ فإن كنت تعلم ولو بعد فدوام أن هذا الأمر جمع دولي من الرواية كدا قوري أو مفيفين شيء مفيفين من كمال وهو شيء خير لي يدعى في ديني منه أسمى ومعاشي أقسم بشعيري أو أعجبه من وراء شيشة مثل متعين بي àjílè tàbí látúbọ̀ tán níjọ́ gbẹ̀ǹdẹ̀ tọ́kùtùrùbùrù fún mi ní kápá lórí rẹ̀ gbẹ̀ǹdẹ̀ rí ṣe. wọ̀nyẹ sóòlù wọ̀nyẹ sóòlù rí ṣe ní wà fún mi láti. ثم بارك لي فيه بعض البركه وإن كنت تعلم سبحان الله كأن هذا الأمر وليس شر أقول ناجح في دين من أسلم تريد تقبطك من نور إدعى وليس tí ẹ̀sìn bá yanjú gbogbo nǹkan yòókù ti esin ba yanju gbogbo nnkan kápítà ìgbàtẹ́dà níláyé ọ̀lẹ̀ ọ̀làgbára ju gbogbo nǹkan lọ ọ̀làgbára ju àwọn mọ̀lẹ́kà lọ torí rẹ̀ ni ọba adẹ́rà bá sùhánà ọ̀tara ó jẹ àwọn mọ̀lẹ́kà ń bá wípé wọn ò ní ìgbónú rẹ̀ bóun sì àwọn ẹ̀rọ wọ́n sì ti bá rẹ̀ kí lọ́ba adẹ́rà sọ nípa wọn ó ní láàyè àṣọ ìnáwó lọ́ọ̀rọ̀ náà àwọn ọ̀rọ̀. ويفعلون ما يريدون wọn ò gbọdọ̀ yapa sí kí ọba adẹ́dà táwọn láṣẹ lórí rẹ̀ ní tí ó ní wọn ṣe òun ó ṣe ọlábàrájà wọn níbi ọba adẹ́dà sọ̀rọ̀ mọ́ ọ̀rọ̀ ẹ̀mí náà rẹ̀ ló fi jẹ́ wípé wọn èé fi tí wọ́n kùn bọ́ba adẹ́dà bó ṣe rán wọn bẹ́ẹ̀ ni gbogbo ilé ayé ìbá àparapọ̀ yìí pé rárá wọn ni ó ṣe fún ara rẹ̀ kí ló fà torí pé ẹ̀sìn ọlágbára gbogbo ẹ̀dá lọ ẹni tó lágbára jẹ̀sìn lọ́kọ̀ọ́ náà ni ọba adẹ́dà tó fi ẹ̀sìn rẹ̀ lọ́lẹ̀ ó fi jẹ́ pé gbogbo ìrìnsí èèyàn tí kò máa ṣọ́jú bí ẹ̀sìn ọ̀hún ò ṣe ní ọ̀fẹ́ ṣe àwọn ìtì ọ̀ṣọ́ ọ̀fẹ́ ṣe bísínẹ́sì ìtì ọ̀ṣọ́ nù. ọ̀fẹ́ báyà dá nǹkan pọ̀ ní ìtì ọ̀ṣọ́ nù. tó bá ti di pé nǹkan kan fẹ́ fọwọ́ ba ẹ̀sìn bẹ́ẹ̀ yẹra fún ọpọlọpọ téèyàn bá ti ṣe yẹsẹ bẹ̀rẹ̀ ńbẹ kò ní àbáyọrí kankan wípé kó ṣe pọ́ọ́bà lọ ṣe istikfa kó dẹ̀ máa wá bí ó ṣe gbàgbà sí ojú ọ̀nà tí ó fi dúró ní sáfù padà torí wípé kí ni ẹni tó bá ti jáde kúrò nínú sáfù gbogbo ìbànújẹ́ ayé àti tàn ọlọ́run ọba ti jù sí níwájú kọ́kàn kó kú dẹ̀dẹ̀ kó ṣẹlẹ̀ sí lókun. عندما من أعرض عن ذكر الله فإن له معيشة ضنكا ìrántí ọba adẹ́dà tó fi rọ́jì sẹ́lá mọ̀sánmọ́sánmọ́ àṣọlá àtàwọn anábì rẹ̀ ẹnikẹ́ni tó bá ti yẹrí sí èyí tó kéré jù nínú àdánwò tọ́lọ́wọ́ ọba ni mo fún un gbà ní wípé ìdáwó máa ń ṣètọ́ dáńkà ọlọ́run ó sì dá ayé rẹ̀ lápárò tó kéré jù. لبارة عندهم شكلة فليحذر الذين يخالفون هنا من أمره أن تصيبهم فتنة أو يصيبهم عليم يتلون وإن كان يقبان يقفي عشير بشأن الله محمد شلا يقول فتنة وبعوة لا يهين تنواوي يا إلي تي إلي تي إلي رو أون دو ديو ẹ̀yìn gbọ́dọ̀ ṣọ́ra láàrin lọ́kọláya lórí gbogbo ń tàn mọ́sálọ̀ làá fi máa ń kí àwọn ọmọ ìyá wa obìnrin ní lọ́n gbogbo wa ń pé ẹ máa ṣọ́ra o bẹ́ẹ̀ ṣe ń wá lásìkò jíjẹ ń wá tí ó fi wá di wípé ìtẹ́ wa ṣe gan ẹjọ́ lẹ́yìn fi ń rò ó léwu bẹ́ẹ̀ náà ló dẹ́jẹ́ wípé tí wọ́n bá kóra ró dáadáa tí wọ́n bá ṣe dáadáa لا توامبر يجب كل جنغا خلاص ولما أنا غدا إلى المسجد أن يطلع في مثلا في العرب ليتعلم أفلا قيم أفلا قطع فقل كلمة قال الله قال الرسول قال الصحابة الله سبحانه وتعالى وجسنا صلى الله عليه وسلم صلى الله عليه وسلم àwọn sáré rẹ̀ wọ́n mú lò báyìí. eléyìí ni ìmọ̀ tó ṣèyàn láǹfààní tí ó yá èèyàn ya ìyá ọba adẹ́dà níjọ́ gbẹ̀ndẹ̀ àkíyàmá tí ó dẹ̀ fi yẹn sí kóńgé oríire. ayọ̀ àlímọ̀ tàbí ọfẹ́ lọ kọ́ فله أجر الحج ó ní ládàá ẹni tó tó ṣe ájì kí ló jíṣẹ́ náírà tó náà tóbi ó ní támátùn támátùn hajj hajj tó pé tán pọ̀ tí ò dín ní ládàá. mínímọ̀ mélòó ni wọ́n fi ń lọ́wọ́ ájì mi sùn ó mi kan ó mi ìwò kalẹ̀ àbẹ̀rẹ̀ lẹ́ńtà jù mí ẹ̀yìn abẹ́rẹ́ àjù èyí yẹn tẹ́jì one point one point one seventy gọ́ọ̀mẹ̀ntì nù gọ́ọ̀mẹ̀ntì nìyẹn o ẹ̀ eh, gọ́ọ̀mẹ̀ntì àbí gọ́ọ̀mẹ̀ntì tọ́ba yẹ pé international lọ́fẹ́ bá lọ àbí ẹ̀rọ lẹ ẹ̀rọ ní ẹ̀fọ́ ẹ̀ kí ètò ìdìbò fún nù ẹ̀ wọ́n ti gọ́ọ̀mẹ̀ntì làwọn dìbò fún torí ti international ṣe kò ṣe é súnmọ́ one point six five one point seven five àwọn kẹjẹbú inú rẹ̀ nu two point one two point two kàkà tó ọmọ gbọ́dọ̀. so ọwọ́ àgbà lọ́fẹ̀ẹ́ sọ kékeré kékeré ah kékeré kékeré hajj èdè kékeré òjíṣẹ́ náà sọ fún wa fi ń lọlẹ̀ pé táàmà táàmà tó la hajj hajj tó pé ni o tí èsì yìí pé ládàwọn ní dẹ́kun ọgbà pé ló fi jẹ́ pé <coughs> èèyàn gbọ́dọ̀ ṣọ́ra tàbí ti àwọn ọmọ because wọn mọ opportunity ní ìta àtúndẹ̀ rẹ̀ mọ́ èèyàn gbọ́dọ̀ ṣe fínífíní kọ́ má fi yóò kó tiẹ̀ níbẹ̀ fínífínífíní kò lè ṣí kò tẹ́tí sí tí wọ́n sọ kó fòye gbé e kó tẹ́tí sí tí wọ́n sọ kó fòye gbé e àwọn nǹkan tó bá fẹ́ rújú ń bẹ̀ kó máa dè mọ́lẹ̀ torí láti ṣèwádìí lórí rẹ̀ torí pé kí ni nínú wọ̀ kí ń bẹ lórí rẹ̀ ni wípé tó bá ti kúrò kóun náà wo kó àwọn èèyàn àwọn tí wọ́n lè wá tàbá àwọn tí wọ́n wá tí wọ́n fẹ́ gbàgbé rẹ̀ kí wọ́n ṣe ìfisí láwọn létí mọ́sálá ẹni tó yẹ kó fẹ́ ṣe nǹkan nísìn ọmọ àyá ni béèrè tí ìmọ̀ sísítà tàbí bọ́dà tí ó kọ́kọ́ tó tó ṣe sàkárà láti fún wa létí tó ṣe sàkárà ó fún wa ìyẹn ni pé tó o ti fi lọ bá dẹ́dà kó yẹn èyí tó dáa jù fún ọ nínú ìtọ́fẹ́ ṣe ọ̀dọ́wọ́ ọgbọ́dọ̀tì ọgbọ́dọ̀tì wọ́n kún tètè àlẹ́ tọ́ba dé pé ọba dẹ́dà wà mọ̀ ẹ̀ná àdàlà àmọ́ pé nǹkan tí fẹ́ dáwọ́ lé ṣẹ́bù àbúrò ní ọjà fún fídíì rẹ̀ ọmọ ẹ̀sìn. والمعاش níbi sọ̀rọ̀ àjílẹ̀ àjílẹ̀ ní táyé bí ní wàhálà fífa àwọn àjílẹ̀ tàbí láti wọ̀ta fọ̀sí ò àyè lè jìnnì sínú. mọ́jọ̀wọ́ ni ọ̀tẹ̀ ọ̀la. wọ́n sọ́fún ni àyè lé mi náà jìnnà sí ọ̀nà tó bá dẹ́dà máa fi lé nǹkan jìnà sí ẹ̀ tí ẹ̀ tí wọ́n fi ń lé èèyàn náà jìnà sí ọ̀pọ̀ nínú rẹ̀ ní wípé ó lè jẹ́ pé kó o tó dáwọ́ ó mú ọ lọ́kàn kan ṣùgbọ́n ọkàn ṣe é ṣàkárà tó kí ni ẹ̀ kan rẹ̀ ọkàn rẹ̀ kan ọkàn kú òun ó tiẹ̀ ó ní fílìn fún wọ́n ṣẹlẹ̀ rẹ̀ àmọ́ àwọn yìí sáà sí i.

ló ń fi ń wá òun fẹ́ ṣègbéyàwó tí ó yẹ. ọ̀rọ̀ ọ̀rọ̀ ọlọ́ èkó yọ̀ọ̀bà làbẹ́kùsà sàǹsàrẹ̀ pàṣẹwì wọ́n sì wọ́n sì wọ́n abilé ṣe ti ṣe ìṣèkà yọ̀ọ̀nà wọ́n ṣe ìṣèkà ṣe ń dé ọkàn sílẹ̀ ní ibi àwọn ṣe ń ṣe ìṣèkà wọ́n ṣe oṣù kára ní bó ṣe padà délé tó ní kó wọn kí òun ní mọ́síkìtì ní ọ̀kan nínú àwọn ọmọ ìyá bá lè bá ṣe wípé à adẹ́bá ń gbúrò ọmọ kan ní Ìlọrin o ó ní Ìlọrin bó ń dáyé dé ìgbà tó bá rẹ́dì sí jẹ́ kejì tàbí ìjọ kẹta abágbọ́nà ó ní àṣẹ yìí rí arábìnrin gbogbo tí mò ń fẹ́ lóbìnrin tí mò ń rò ló pè sí ya bó ṣe kọ́ ló sí àwọn tí wọ́n introduce arákùnrin sísà béèrè iṣẹ́ ẹ̀ mà dáadáa ṣàbẹ̀rẹ̀ rẹ̀ lókun wọ́n ní bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ bó ṣe dọ̀hún ni kì ṣe ká kábọ̀ yàtọ̀ sí pé háìtù kánà ni ibi tí ó wà lọ́lọ́run darí rẹ̀ sí nírọ̀rùn ni yẹ́sọ̀rọ̀ àlọ́run rẹ̀ ọlọ́run sí ni wọ́n ṣiṣẹ́ àpò ọkàlẹ́ ní ọdún gbà ṣé bàbá ẹ ti ṣe ìyàwó wọn ni à pápá bàbá yẹn náà oníwẹ̀ lọ́ba nàárẹ̀ ti sọ yìí dandan bẹ̀rẹ̀ ni wípé ok ìgbà ọ̀dọ̀ fẹ́ la fẹ́ ṣe wọlé mà fún mọ̀rọ̀ dín ní ìdí wọ́n á jẹ́ kí n yọnu sí ọkàn mi after that that's it. ẹgbà wa kan wá wípé nígbà bá ṣe dùá ìtàn láṣẹ ẹ̀dá kọ ìkí àbá àbáfẹ́ tàbá ṣe ní ìtàn èyí tó bá wá rìnlẹ̀ tó sì tọ́ka sí payá sí ọ̀ràn bàbá wa tí wọ́n wà ní ní last year ọ̀sẹ̀ tó kọjá wọ́n fún wa ní ìròyìn tó ṣẹlẹ̀ sí àìgbọ́ alhamdulillah wọ́n àfọ̀dúpẹ́ tó wá padà tẹ̀lé rẹ̀ wá mo ní èmi náà bá ń dúpẹ́ torí mo mà mo ma ọmọ mo ma ah, nígbà tí ó kọ sórí fébù yìí mo dúpẹ́ o mo ń ṣe márèjì mo wá kọ síbẹ̀ yìí dúpẹ́ ó ṣe yí tán bóòlù òṣìṣẹ́ márèjì tí bàbá rẹ̀ ò gbọ́ bàbá tí wọ́n dì ní bó ṣe wá ní bó ṣe wá ní bàbá ṣàlàyé ṣáná ó wà so àlẹ́ nìkan gẹ́gẹ́ ká jí kí èèyàn máa tètè kọ́ máa rókì lọ́kàn wa gbogbo àfi dání wọ́n ògbà bóòlù òdòdó ọ̀lẹ́ nìkan àfi àwọn gbogbo ògbà kéèyàn máa jẹ́ kí ìmọ̀ farati ìmọ̀ padà lọ sọ́dọ̀ rẹ̀ ìmọ̀ kọ́ máa rìn lẹ̀ dáadáa máa gbàgbọ́ ìmọ̀ farati ìmọ̀ sá fún ìbínú rẹ̀ ìmọ̀ sáájú. ṣẹlá Muhammad sallallahu alaihi wa sallam ṣe sọ́dọ̀tù duha sọ́dọ̀tù awwabin ìrún duha ìrun àwọn tó jẹ́ pé gbogbo ògbà wọn ń fara ti ọba adẹ́dà olófin òsì ó pè ní òsì á ní ojú kòkòrò rẹ̀ lè sọ wípé ó bẹ̀rẹ̀ látìgbà tó òun bá ti yọ bí tahajjud bó ṣe bẹ̀rẹ̀ látìgbà tí a bá ti kí ṣáìtàn dùhà títí di ìgbà tí òun bá dé àtàrí pàǹtí múra láti ṣe kí ni láti ti zòrò bí ti kìyàmọ̀ lẹ́jọ́ mo sì jẹ́ pé màtá alifájẹ̀rẹ̀ bá ti yọ òun náà ti end that period but àsìkò tó dáa jù fún dùhà hìnà fisor nígbà tí òun bá ń tara ìyẹn ní àsìkò bíi ten thirty tí ètò dájú rákà mẹ́rin rẹ̀ ọ̀ọ́kì ètò kọ́mà tó iṣẹ́ lọ́fà àfúlà máa ń ṣe rákà mẹ́jọ ni ṣùgbọ́n tí o bá kí tahajjud yóò yẹn dùhà ní méjìlá eléyìí sọ̀rọ̀ nípa rẹ̀ adé sọ̀rọ̀ nípa sọ́dọ̀tò tẹ̀síwájú àti bí àti ìmọ̀ àmúwa ọ̀rọ̀ tó pọ̀ tí àwọn afá sọ ní orí rẹ̀ pé èyí tó fẹsẹ̀ nílẹ̀ jù náà ni wípé ó wà adẹ̀túnmọ́wá sọ̀rọ̀tì tọ́wà àṣàlùkáwà ni wípé a gbà ní sọ̀rọ̀tì lè ṣọ̀kára bí kí ni bá ń ṣe ń gbà kí àwọn aṣọ tí gbogbo ara ní kọ́pì tó wà lọ́wọ́ màá tọ́kẹ́. Now, wọ́n ní ṣe wà ní fíṣìn muslim wà lọ. Hmm? àwọn kan ní soft copy àwọn kan ní soft copy sà ẹ̀ẹ́dẹ̀ tó máa ń lórí fóònù lórí fóònù ẹ̀ lọ́ ṣiṣẹ́ ìpìlẹ̀ àwọn lọ́ ṣiṣẹ́ soft copy copy náà nígbà rẹ pé à ń lè ka alukurani kiri à ń lè ka lórí rẹ̀ nígbà bá fi lè ka Quran lórí rẹ̀ kàkà. ẹni ọlọ́kìn lórí rẹ̀ náà ó mú aláhùnmá naam inni astakhiruka aláhùnmá inni astakhiruka بعلمك ألا أم إني أستخيرك بعلمك وأستقدرك بقدرتك وأستقدرك بقدرتك على أم إني أستخيرك بعلمك وأستقدرك بقدرتك وأسألك من فضلك العظيم ألا أم إني أستخيرك بعلمك وأستقدرك بقدرتك وأسألك من فضلك العظيم فإنك تقدر ولا أقدر وتعلم ولا أعلم وأنت ألام الغيوب فإنك تقدر ولا أقدر وتعلم ولا أعلم وأنت علام الغيوب فإنك تقدر ولا أقدر وتعلم ولا أعلم وأنت علام الغيوب اللهم إن كنت تعلم أن هذا الأمر خير لي في ديني ومعاشي وعاقبة أمري وعاجله وآجله فاقدره لي ويسره لي ثم بارك لي فيه وإن كنت تعلم أن هذا الأمر شر لي في ديني ومعاشي وعاقبة أمري وعاجله وآجله فاصفه عني واصفني عنه واقدر للخير حيث كان ثم ارضيني به نعم so at the right gbìyànjú bó ṣe lè wù kó fẹ́ há tó tá a bá ìka ní forty times kò ní choice yọ wọlé fún ara rẹ̀ yọ wọlé lọ́wọ́ kan ní wọlé gbogbo àṣetán tí ọba ní jẹ́ fẹ́ wọlé yọ sálọ wọ́n ní recited first time second time third time fourth time ọjọ́ àríta ìkẹ̀báwọn tí ọba ìwọ forty times tí ọba ṣe ní forty tí ọba wọlé ṣe ní seventy times yóò wọlé gbogbo wa bó ba ń kí rìpíìtì rẹ̀ yẹn wà á máa gbalada ni torí pé kí ni òun ṣe gbìyànjú ni àti ṣe kí ni àti wá mà àti ìṣùmọ̀lélẹ̀ eré pàtàkì náà ìbéèrè tàwa ni ìmẹ́jì mẹ́ta lórí rẹ̀. السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ọkàn tó gbé àgbọ́yé ẹ lórí ìṣọ̀lá tó lọ fẹ́ ṣe ara ẹ̀ pé ibi tí èèyàn ti máa dárúkọ kìíní yẹn láàrin dandan ní ká ṣe níbẹ̀ ni ọ̀ bóyá tá a bá parí ẹ̀. ètò ìtàbà sí gbàtẹ́ bèrè wáyà tí wá fún ti tá a bá parí rẹ̀ ètò ìtàbà sí náà. Assalamu alaikum. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh ẹ̀rí tó lè gbọ́dọ̀ bẹ̀rẹ̀ lórí ìtàn àti ìtàn ara ẹni pé ṣé ìgbà tá a bá ń wá nǹkan yẹn ẹ̀kọ́ pé la máa ṣe ìtàn lọ́nu àbí kọ́ńtínítì títí dìgbà tí gbọ́dọ̀ máa tọ̀ lọ. ṣé kan la máa ṣe kírun yẹn a máa mú wa ni àbí kọ́ńtínítì ẹ̀kan títọ́ ẹ̀kan títọ́ ọba adédàlà àfilà ìgbà tá a bẹ̀ ṣe ọkàn án a particular one. Now, salamu alaikum wa alaikum salam wa rahmatullahi. Ìgbà ogun ni a lè ṣe kí ní ẹ̀gbọ́n ní orí tí wọ́n. Náà ìgbà ogun náà yẹn lè ṣe. Náà tí ìbá ṣe tí èèyàn ti tó ti délẹ̀ jù tí fẹ́ ẹ ṣe ní òru ìparí òru ìdákẹ́ta gbẹ̀yìn ló ṣùgbọ́n tó bá yẹ pé tí ó ti ṣẹlẹ̀ ní kíákíá ẹ̀yà tó kẹ́ sábà lára ṣàkóso. wọ́n ní ìbéèrè ti pé mẹ́ta. عن مغيرة بن شعبة رضي الله عنه قال ọ̀kan nínú àwọn ṣàbí iṣẹ́ ọ̀ṣọ́lá àlọ́ṣọ́lá táǹkì ní mọ̀gíra ọmọ ṣùgbà ọ̀ṣọ́bá yìí pé انكسفت الشمس على عهد رسول الله صلى الله عليه وآله وصحبه وسلم يوم مات إبراهيم عليه السلام nígbà tí níjọ́ tí Ibrahim alayhi salam ọmọ òjíṣẹ́ nasala alayhi salam tó jáde láyé kò sí èèyàn ní wípé ọ̀rọ̀ nǹkan wú ojú rẹ̀ ọ̀rọ̀ tó ti tó ti tó ti málẹ̀ tó ti hàn lójijì ló bá nǹkan bá kọ́ba rẹ̀ ọ̀rọ̀ wá di tó jẹ́ pé nǹkan ti bò lójú kì í ṣe kójú sí ṣùgbọ́n ìgbà tó jẹ́ pé ìfẹsẹ̀ gbàtẹ́lẹ̀ ìṣẹ̀lẹ̀. فقال الناس أمين واثقي انكشفت الشمس بموت إبراهيم عليه السلام آه torí wípé èèyàn ńlá jáde láyé ní oòrùn fi ṣe eclipse fi ṣẹlẹ̀ báyìí ta ni wọ́n rí bá a sí Ibrahim àìsàn àmọ́ òjíṣẹ́ náà fúlàrà ọ̀sọ́lọ́mù. فقال رسول الله صلى الله عليه وسلم tó bá jẹ́ pé ohun tí wọ́n sọ yẹn bẹ́ẹ̀ ni òjíṣẹ́ náà ló sọ fún mi ṣùgbọ́n tí ì bá ṣe bẹ́ẹ̀ yóò sọ̀rọ̀ torí tí ì bá ṣe bẹ́ẹ̀ tí ì ṣe tọ̀nà nìyẹn kọ́ dákẹ́ èèwọ̀ ni tí ò bá ṣàǹkankan lórí rẹ̀ nǹkan yẹn náà ààrẹ sílẹ̀ ni. àní sọ pé bóyá kò gbọ́ ni rárá tí ò bá tiẹ̀ gbọ́ ọlọ́run ọ̀fàyà kalẹ̀ torí wípé àyà ṣẹlẹ̀ àìmọye nǹkan tó rí báwọn tó jẹ́ wípé kò sí ń bẹ̀ kò mà bó ṣe rí Allah subhanahu wa ta'ala ọ̀fàyà kalẹ̀ báyìí báyìí báyìí báyìí báyìí ṣẹlẹ̀ o ọlọ́run gbèsè méjì subhanahu wa ta'ala òdìjẹ́ wípé ní tó bá ṣẹlẹ̀ ní táàmù rẹ̀ tí ó sọ kankan sí ní tí àwọn sàrẹ́ bá sọ pé láì fi áàdì nàbí sallallahu alaihi wasallam láì yóò jíṣẹ́ náà sọ̀rọ̀ sọ̀rọ̀ àmà ń ṣe báyìí àmà ń ṣe báyìí tí wọn ò dẹ̀ sọ kankan ara rẹ̀ náà nígbà tí azlu kí lọ́kọ̀láyà kí wọ́n máa súnmọ́ra wọn tí wọ́n bá fẹ́ dàmíra kí wọ́n wùtrọ̀ kọ́ ìtọ́sí tọ́tọ́sí. ẹnìkan fẹ́ kọ̀ sàbídá lọ́n wípé a máa ń ṣe láyé òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọ̀rọ̀ ayọ̀ sọ̀kalẹ̀ òjíṣẹ́ náà ò lè kọ́ fún wa. nǹkan kan tó kàn ṣẹlẹ̀ ní wípé ọ̀kan náà sàbídá òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọ̀rọ̀ àṣọ̀rọ̀ òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọ̀rọ̀ tí mo bá ń fẹ́ra nígbà tí mo fẹ́ dàmìra kí ni ìgbẹ́ kó dà sí tí òjíṣẹ́ náà sọ̀rọ̀ nǹkan ló fi dá lọ ó ní ẹ̀yin òdi tọ́ba dẹ́gà bá fẹ́ ṣe lọ́wọ́ kódà bọ́ ọ bá dà sórí òkúta tọ́ba dẹ́gà bá lóhùn ọ́ da ẹ̀dá látara rẹ̀ yọ da nǹkan rẹ̀ ó yẹ sọ fún mi kódà pẹ́ rẹ̀ ọ́ padà ọ́ yàrá sọ̀rọ̀ wà fúlàfúlà ìyàwó ti lọ mu gbogbo ìgbìyànjú tóun lòun ṣe kóun ṣọ́ra tó ó ti dòun. amúnítàfọ ọ̀kan nínú àwọn ọmọ àgbàlagbà ni ó ti wọ sixty tàbí jù bẹ́ẹ̀ lọ ẹ̀fẹ́ àmàrò rí àwọn olóyìnbó wọ̀nyẹn olóyìn àwọn olóyìnbó ó ní àwọn ẹgbẹ́ òun ò bí màmá lọ́ọ̀ṣì òdo níbílẹ̀ tọ́lágbára wà ipò wà ọ̀rọ̀ wà ọba gbàtà lọ. ó ní gbogbo ibi tọ́mọ bá lè gbé sí kí wọ́n gbé kó bẹ̀. wọ́n lè ṣe bẹ́ẹ̀. sọ́ngbà tó padà dé wọn àti ìyàwó rẹ̀ jọ ń wọ́n jọ ń ṣekúṣekù ọ̀pẹ́ rẹ̀ kò tí ju bí oṣù mélòó kan lọ ìyàwó ó ń rí ṣáì pé bí ìgbà tó ń lo ọ̀tọ̀ ní ìròrí ìyàwó òyìnbó ìyàwó ni pé bóyá nǹkan ní ti ṣẹlẹ̀ tí ó fa aburú bá òun káwọn padà lọ sọ́dọ̀ tó ṣe níta agbára wà owó wà wọ́n tún padà lọ. dókítà olóhùn ó ní bolo fẹ́ dúró sí kí ni dókítà sọ fún un ó ní ọwọ́ ààyè ní ara ìyá rẹ̀ dúró sí ó ń sọ torí pé wọn ò tètè àwọn ti wò ó pé kò lè sóyún kíní tó ń wọ bíi oṣù kẹfà márùn kẹkẹfà ọ̀hádé àwọn ṣẹlẹ̀ à ìyàwó ni èmi mo gbé abínúwáyé lélẹ́yìí tá a bá ní àṣẹ tó ń bá lọ yí kó ọ̀nà nǹkan òun sì ní ẹ má jẹ́ àṣẹ lójú gbogbo àwọn èèyàn ẹ̀wọ̀ àwọn náà yára rárá o ẹ má kò bímọ kan rí kó ràn ọlọ́run bá wọn yìí kí ló ń bẹ Allah subhanahu wa ta'ala ó ti fẹ́ láti ṣe bó bá ṣe wò àṣetò nǹkan kan ò lè di lọ́wọ́. sọ tí ó bá ṣẹlẹ̀ láyé òjíṣẹ́ náà sọ́nà tí ò kọ̀mẹ́ǹtì lórí ẹ̀ fọ́dá tẹ́ ayọ̀ sọ̀kalẹ̀ lórí ẹ̀ àwọn ń ṣe tó sọ kankan ara rẹ̀ ọwọ́ bá ṣubú na ṣùgbọ́n lẹ́yìn nígbà tí wọ́n sọ wípé a torí Ibrahim àrèsọ́lá tó jáde láyé òun ni kusufu fi ṣẹlẹ̀ èyí ṣe náà sọ̀rọ̀ àṣọ làwọn àgbà wọn lórí pé ìnà ṣàǹṣà wọlé kọ́mọ̀rà dájúdájú òun àtòṣùpá àyẹ̀tẹ́ni ní àyẹ̀tìlẹ̀ àwọn àmì ńláńlá méjì nínú àwọn àmì ọba adẹ́dà sẹ́nìkan lè gbójú gbáyà kó sọ pé kó wọn má jáde àrẹ́dàkà lè sọ pé kó má wọ̀ ọ́ tàbí kí òṣùpá kọ́ máa ràn tàbí pé kọ́ máa kọ́ máa lọ dínkù kọ́ máa wọ̀ ṣe tó lè ṣe lé akẹ́yà àjọṣe ara wa sí bọ́ba adẹ́dà sì gbé wa nù kò sí bẹ́ẹ̀ ni kankan lè ṣe sí ìdíṣẹ́ náà sọ̀rọ̀ fúnra wọn sí pé. لا لا ينكشفان لموت أحد ولا لحياته kò ṣó eclipse kì í ṣẹlẹ̀ torí pẹ́nìkan jáde láyé tàbí pé wọ́n bí ẹnìkan kò túmọ̀ sí wípé àmì ọba adẹ́dà ní sánmà tàbílẹ̀ kò lè ṣẹlẹ̀ o torí ikú ẹnìkan o tàbí bíbí rẹ o túmọ̀ síbẹ̀ njó tuwalẹ̀ níbi eléyìí wípé pátọ́ kan nínú àwọn sàbẹ̀ òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọ náà bí adìláyé sáàtún máa sọ kí ló yíṣẹ́ náà sọ ọjà àpè kí ló yíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọ náà sọ ó ní ilẹ̀ àrṣà àrṣùlọ́ àrṣàlọ́ ìtẹ́ ìtẹ́ ọba adẹ́dà tí ẹ ní ẹṣin rahman ìtọ́jà yẹmọ́ ti sọ àgbà náà ó yìn nígbà tí Saad tó jáde láyé pé èèyàn lọ nǹkan kúrò èèyàn kúrò lórílẹ̀ á wá àsìkò mi tá a máa ń sọ nípa àwọn asáàbù nàbí sallallahu alaihi wasallam àti ọlá tí ọlọ́run ọba ṣe fún wọn a rí nínú wọn tó jẹ́ wípé àwọn màláìka ni wọ́n wà wọ́n gba àwọn jáde láyé lóríṣiríṣi bá ayé wa yìí náà wọ́n gbé tí wọ́n fi jù wá lọ èyí tó pọ̀ jù ń bẹ̀ òní wípé kí ni wọ́n rí òjíṣẹ́ náà sọ̀rọ̀ sílámbáyé ẹni tó rí yàtọ̀ sẹ́ni tí o rí kì í wá sí pé wọ́n rí nìkan wọ́n gbàgbọ́ ibi tí wọ́n gbàgbọ́ nìkan wọ́n mú pa wọ́n sẹ̀ sí tí wọ́n pa láṣẹ tó mú wá òjíṣẹ́ náà Muhammad sallallahu alaihi wasallam torí eléyìí ọba adẹ́dàáyé àwọn sọ́tọ̀ kìí ṣe nìkan nínú àwọn àmì ọba adẹ́dà ìràwọ̀ máa ń jáǹgbà mìíràn. wọ́n wà níwájú òjíṣẹ́ lọ́sọ̀rọ̀ àṣọlá ń gbẹ́kọ̀ ìdúró ni ẹ̀bí lẹ́kìnrin ìtọ́nára ìràwọ̀ bá já ọba tàmálẹ́yìn ọ̀kọ́dà má kuntum taquluna li hadha fil jahiliyya láti fi kọ́ wọn lẹ́kọ̀ọ́ láti fi pe àkíyèsí wọn sí òjíṣẹ́ lọ́sọ̀rọ̀ àṣọlá mi nígbà ojú dúdú tí mi kí ìdè tọ́lọ́run ò kí ì fi kó fi tàmánà ìmọ́lẹ̀ sínú ọpọlọ àti àyà yín kẹ́ ẹ fi mọ̀ wípé ọ̀nà rè ìgbẹ́rè kí lè máa sọ ná. wọ́n ní kúnlẹ̀ lọ́kọ́ wọlé dàlẹ́ ilẹ̀ azim. wọ́n ní àmọ́ sọ wípé ah wọ́n bí èèyàn ńlá lóru àwọn máa ta azim tàbí èèyàn ńlá kan jáde láyé lélẹ̀ sallallahu alaihi wasallam wọn kọrẹ tí wọn bẹ yìí ìgbà rárá ìtura kò sọmọ ní màá ṣẹlẹ̀ àwọn àlejàmù àwọn míì wà india ni wọn wà o láàrin ìṣẹ́jú mélòó kan ní ìṣẹ́jú wọ́n ti débi wọ́n ti padà atẹ́gùn làwọn máa ń wọ́n máa ń súnmọ́ òkè tọ́ba abẹ́bà bá pàṣẹ tọ́bẹ́bà àwọn màláìka yóò máa wálẹ̀ bọ̀ bẹ́ẹ̀ àwọn ètò bá ta sí wọn létí àwọn náà fi tì wọn wọ́n wàá gbé sáwọn yẹ̀mí wò àtàwọn alágbègbà létí ló fi jẹ́ pé nǹkan díẹ̀díẹ̀ máa ń wọlé nínú ọ̀rọ̀ wọn pátánà wọ́n ti máa sọ̀rọ̀ ní ìsìn ní ọ̀nà àbájá kí lọ́sẹ̀lẹ̀ fínfínfínfín rẹ̀ ọmọ àtàn síwájú ó di bó bá ṣe dìpẹ́ǹdì bí spíkà yẹn bá ṣe bó bá ṣe lágbára tó fínfínfínfín o àwọn fínfínfínfín tí ó lè máa ta wọ́n fi tì wọ́n pin wọ́n gbé fíkà àwọn alágbègbà àwọn alágbègbà náà àwọn yẹ̀mí o wọ́n fi tì wọ́n kun tí àwọn tí wọn ò bá nígbàgbọ́ nínú ọba adẹ́dà tí wọ́n bá lọ sọ́dọ̀ wọn wọ́n wá fi rọ́pá oríṣiríṣi kọ̀ọ̀kan kọ̀ọ̀kan tí fúntúnfúntún bá wà bẹ̀ wọ́n fi gbèsè wọn wájú látara ìwà òpònú àwọn náà ó gbàgbọ́ èyí tí bá ń bọ́ sí nínú rẹ̀ ó ní èyí tí díẹ̀díẹ̀ tí bá ń ta á sí nínú òdodo ìbísẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam ó fi eléyìí tún ìgbà àgbọ́yé àwọn sáré ìṣẹ́lẹ̀ sàràfẹ́lá láti jẹ́ pé kí ni kí ìmánu wọn kó rinlẹ̀ sí òjíṣẹ́ ńlá mahamud sàràfẹ́lá wọn sọ pé wọn èyí eclipse kò fún èyí ṣẹlẹ̀ torí bíbí tí wọ́n bí ẹni tàbí jíjáde tẹ́nìkan jáde láyé fọ́ ìdàrọ̀ ètò mọ́ bó ṣe jẹ́ ni wípé ááyà ni nínú àwọn ááyà ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala kí ni tí ọba adẹ́dà máa fi ṣe láti ṣẹ̀rù ba ẹ̀dá òun mú ẹ̀ ń ṣáàjò ẹ̀ṣẹ̀ yín kíkọ yíyapa kẹ́yìn yapa sófin ọba adẹ́dà òun mú sùúrù fún yín òun ètí ìfipá àti mọ ẹni ṣìkún òun bọ̀ lórí yín ẹni tó bá gbọ́n nú yín kó tètè ṣe kí ni kò ṣe tọ́wọ́ bá kò ṣe ọ̀pọ̀lọpọ̀ ìsìnkfà kó padà sójú ọ̀nà ọlọ́run ọba kò sẹ́ni tó lè bọ́ ń bẹ̀ ìrọ̀n ló ń wà ní ìjáàjì ó tún máa ń sọ pé wọ́yọ̀ ha yìí kú mọ̀ lọ́hùn náà fúgbà ọlọ́run ọba ń kìlọ̀ ara rẹ̀ fún yín o. tó bá wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ẹni tí ò dẹ́ṣẹ̀ tí àbádé tí ó ṣẹlẹ̀ ṣẹlẹ́ṣẹ̀ òun náà ó forí kó ń bẹ̀ kò sí ọmọ forí kó ọba adẹ́dà fi ń sọ yí pé tọ́pù fitna látò ṣùgbọ́n lẹ́bí náà zọ́lẹ̀ mọ̀ mí kọ́ xaasọ̀ ẹ ṣọ́ra fún fìtínà tó jẹ́ wípé tí ó ṣẹlẹ̀ kò ní mọ lórí àwọn alábòsí tó jẹ́ pé àwọn ni wọ́n ṣe sábà bíi fìtínà pàápàá jùlọ bàtọ́ bá ti di wípé àwọn èèyàn ṣèbàjẹ́ wọn pa kíyèsí wọn sí ẹni tí ń pàkíyèsí àwọn ẹgbẹ́ ìbàjẹ́ lẹ́ ń ṣe ilé o ó ń mú ìwọ tiẹ̀ kó ń bẹ̀ nítorí nígbà tí ọba adẹ́dà bá ní òun dé tọ́tẹ̀jẹ́ pé kò sẹ́ni tó lè kọ dígídé rẹ̀ lọ́wọ́ gba àwọn ènìyàn sọ̀rọ̀ tsunami ṣé yìí ò tó ní aya ibo ló là ọmọdé wà ní masjid pẹ̀lú kuraani rẹ̀ àtàwọn bíi mélòó kan tí wọ́n ọlọ́run òun sẹ́yìn kò ní o. kò sí ipa tí wọ́n máa kó ní gbogbo ìgbà ó ní pé ìpín tòun níbẹ̀ kí ọmọ jẹ sábà bí tí ó fi ìyàwó fi tọ́sọ̀ torí nana aisha ọjà lana ní ìlọ nígbà tó ṣiṣẹ́ náírà sára sọ pé nígbà táwọn kan bá ń bọ̀ wọ́n fẹ́ digun abakaba ọba adẹ́dà ó jẹ́ tí wọ́n kú dẹ̀dẹ̀ kí wọ́n súnmọ́ tán yọ̀wá ní òun dé láti gbìn ìpìlẹ̀ wọn dé òpin wọn gbogbo wọn ní ọ̀parẹ́ àìṣe ọgbẹ́jọ́ lálẹ́ àná ẹni tó bá wà nínú wọn kọ́ ọlọ́fà òjíṣẹ́ náà fún mi ọlọ́run ọ̀pá gbogbo wọn rẹ àwọn ẹni rí wọn ọlọ́run ó gbé wọn dìde pẹ̀lú àníyàn rí wọn wọn ò ní jẹ́ yàtọ̀ èyí tó bá wọn láyé yóò jẹ́ ìsinmi fún wọn ẹ bá kú láàrin wọn máa bọ̀ ló fi jẹ́ pé mùsùlùmí yìí sọ wípé báyé ṣe gbanú yóò máa jẹ́ kó yé gbogbo àwọn èèyàn ní gbogbo ibi tó bá wà ní pé ọ̀yọ́ lòun o àti ṣe bí ọ̀yọ́ láàrin ọ̀yọ́ èṣù bí bàbá ẹni mùsùlùmí yóò dúró déédéé ni tí gbogbo ayé máa ń ṣe tí ọ̀tọ̀ pípọ̀ wọn kò sọ́ di tó tọ́ kò sí tọ́ kàn án. pẹ̀lú pípọ̀ kí ni kí ni akitọ̀rọ̀ náà lèlè hakí kárí náà lẹ́yìn pípọ̀ èyí ṣe kìí ṣe láti ta nǹkan jí sí pé kó wá ní ìpìlẹ̀ bó ṣe rí tó jẹ́ pé látara wọn lọ́lọ́wọ́n ọba ọmọ wò mẹ́dàá ní ti dáadáa ó ní onásun kọlu ìlú náà sọlẹ̀ kó wọn náà bẹ́ẹ̀ náà lọ́sùn kẹtẹ̀rẹ́ mayọ àfihàn akọ̀rọ̀ mi máa yìí kiri ọ̀gbìn ó ní àwọn èèyàn ni wọ́n kéré láàrin ọgọ́rọ̀ àwọn èèyàn àwọn tí wọ́n tí wọ́n yára sí wọn tí wọ́n bá tiwọn wọ́n pọ̀ ju àwọn tí wọ́n bá tiwọn lọ ọ̀daràn yìí fún fún fún fún kí ló ti sọ lára fún wọn ní bọ́ọ̀ wọn ṣe rí nípìnlẹ̀ náà àwọn àwọn kò ní èèyàn wọ́n pọ̀ ní nípìnlẹ̀ náà bẹ́ẹ̀ ni islam ọ̀gáríban islam wá wá nínú agbègbè wọn ní àjòjì àwọn ìtahóró ìtahóró yìí wọ́n ní fún ọ̀sẹ̀ yẹn lóde ọ̀gáríban kan náà ìbàdàn ń bọ̀ wá tún di ìtahóró àwọn kọ̀ọ̀kan kọ̀ọ̀kan náà ó ṣe rí nípìnlẹ̀ náà ni ó ṣe rí kí ló jíṣẹ́ náà fún àwọn ìtọ́sọ fún àwọn kábàrò kí náà wà jẹ́ ó tún bẹ́ẹ̀ lè lọ ọ̀rọ̀ báyìí ní ọ̀gbẹ̀tì àlìjánà ń àlìjánà ó ń jẹ́ ẹ̀ràn pé kí wọ́n tètè tó kí wọ́n sì láyé kí á máa bọ̀ nínú òwò kọ́lọ́mọ́sá ṣe àlọ́kàn náà ló fi jẹ́ pé mùsùlùmí lè sọ wípé ẹ ẹ bá ṣe bá ní là bó ṣe bá kọ́ ewu lọ́la ó dẹ̀ kó lórí rẹ̀ àkọlù tí ètò kéré jù tí mùsùlùmí ó ní tí tí máa ń lọ tí ọ̀dà oníyọ́ rẹ̀ nínú ọkàn rẹ̀. ètò dájú tọ̀gíyèrè rẹ̀ tó bá ní kàpálí lórí. ما ظهر منكم منكرا فليغيره بيده kó túnṣe kó fọwọ́ rẹ̀ túnṣe ọkàn baálé ilé yóò túnṣe tó bá rí kí àwọn ará ilé òun tí wọn ò dúró déédéé kò láàbò ń bọ́ yóò bá wọn fa wàhálà máa pa á jùlọ lórí ìyàmú wọn ni wàá múra alẹ́ pẹ̀lú sọ̀rọ̀ wàá tẹ́lẹ̀ alẹ́ yàtọ̀ gba àwọn aráalé rẹ ní àṣẹ ìrun kíkí wọ́n sòwòrò lérí lórí wọn àti lórí wọn ó sì máa pa àwọn láṣẹ ìkó wa ọmọ mójútó wọn ọmọ ìṣẹ̀lẹ̀ ọmọ ìṣẹ̀lẹ̀ kí lọ́ba rẹ̀ ràṣà ẹni láàṣà lọ́kọ̀ọ́rọ̀ ìṣọ̀kan àtọrọ pèsè lọ́dọ̀ rẹ̀ o nánú náà lókù àwa là ń pèsè wọlé àkíbá lè tọkàn ọ̀rọ̀ tọkì àtúbọ̀tán dáadáa fẹ́ni tí ń bá ń pa òfin òun ọlọ́run ọba mọ́ ni o ẹnìkan ò ní láti kan dáadáa tí ọba kò fi ọlọ́run ọba mọ́ gbogbo ọjọ́ ọba jẹ́ roo àdánwò ni ọlọ́run fi ọ́ sípò ní ká fi wo bó ṣe ṣe bó yóò lò ó sójú ọ̀nà ọba adẹ́dà àbí ó fi yapa sí gbogbo ẹ̀ ó lè jẹ́ mà ó lè jẹ́ pò ó lè jẹ́ gbogbo tó bá jẹ́ mùsùlùmí ọmọ aṣọ ilé ní gbogbo ìgbà mùsùlùmí ò ní sọ pé à ah, bá a ṣe bá nìyẹn rárá o ṣe á ah, àmì àmì ẹ̀sìn Islam gbogbo ibi tó o bá wà gẹ́gẹ́ bí ọmọ ìgbésí ta nínú ìmúra rẹ nínú ìṣesí rẹ nínú sọ̀rọ̀ sí rẹ nínú òrí rẹ lẹ́yìn pàtàkì kéèyàn ọ̀bá ṣe báyìí hukmu lè rẹ́ni máa ń jọlọ lọ. ó ti fi òfin lọ́lẹ̀ ní ìfilọ́lẹ̀ tó yapa sí tí ọba adẹ́dá sọ̀kalẹ̀. abúlé ó lè ó lè lọ́ra àtúbọ̀tán kì í rọrùn fún nǹkan bẹ́ẹ̀. sallallahu alaihi wa sallam ọba ni tí máa sọ kalẹ̀ láti fi dẹ́rù bẹ̀dà àbí ọba adéda ní àìsọ àyà wa báyìí kalẹ̀ ilá tahwifan láti fi dẹ́rù bẹ̀dà ni wípé àwa in charge o àwa la wà in charge o dáhùn bá mi ọ̀rọ̀ àlékún sọ́dọ̀ tó náà ló dẹ̀ fún gbogbo ẹ̀ wà rí kákákáká kò sí nígbà nítorí lọ́kàn já wọ́n wà máa wọ́n bọ́wọ́ tó ṣe jẹ́ wọ́n bí wọn nílẹ̀ explain it. yẹ́fùkù máa yẹ ṣá wàyà kọ̀dírù tó bá fi máa rọrọ̀ fi máa rọ ẹni wù fi bù ú kíta bó ṣe wù ọ̀yà tó nígbà mi gbé dẹ̀ fún yóò fún ìkápá rẹ̀ nígbó òun ló ní kápá lórí gbogbo nǹkan òjíṣẹ́ náà sọlá àwọn sọlá wa sọ pé fáyidá ara rẹ̀ tó mọ owó mà tó o bá ti rí àmì ọlọ́run ọba náà tó ti ṣẹlẹ̀ kí ni ká ṣe ẹ ṣáàdì pẹ̀lú kí n fọ́dí ọlọ́ọ̀ ẹ máa bẹ̀ ẹ máa ṣọ̀pọ̀lọpọ̀ istikra ẹ máa bẹ lọ́hùn wípé ìyà tí ń bọ̀ ọlọ́mọdé àlẹ́pẹ̀ ń bẹ̀. ọlọ́mọdé ọtọ́ sí wa ìròrí ìṣesí ìsọ̀rọ̀ sí tí ó fi tọ́ sí wa ọlọ́mọdé ṣẹlẹ̀ sí wa èèyàn máa ṣe ó ní sọ pé à ẹ wọ́n ṣe ìṣẹ̀ṣe wọ́n ṣe é oríṣiríṣi ẹ̀rọ máa ń ṣe wọ́n lè sọ pé kánífà oríṣiríṣi tí òwò tó jẹ́ pé làṣẹ àyáàdì ṣèkìyàdì àwọn àṣìṣe ẹbọ ni ẹ ẹ ṣe é fi ẹ jẹ wọn ni wọn fi di kásárì kásárì àbí ọwọ́ fún wọn nínú kìnnì láti kún wọn lọ́wọ́. تعاون على البر والتقوى ولا تعاون على الإثم والعدوان ẹ fọwọ́sowọ́pọ̀ lórí ìpáyọ̀ ọlọ́run ọ̀rọ̀ àti dáadáa ẹ má fọwọ́sowọ́pọ̀ lórí aburú kínkínní tó rò pé ó kọ́ntribútì sí ẹ orí ibú tí ó bì í òní lè òní lè òní le dá dúró òǹdíwọ̀n rẹ̀ kò ní jẹ́ kékeré ọlọ́run bá fi ṣe kìlọ̀ tá a sọ fún náà wọ ẹ̀yìn náà wọ́wọ́ ẹ̀ ń lọ́lọ́ àzíyì nǹkan kékeré lẹ́yìn kàkún ẹ rò pé nǹkan tó búyẹ́ ni ṣùgbọ́n níwájú ọba adẹ́dà ọgbọ́n gbọ́n torí mákìntì kò sí lọ́wọ́ ẹ̀dá sallallahu alaihi wa sallu yàtọ̀ sí pé ẹ máa ṣàdúrà ẹ máa ṣe tọ́ra ẹ máa ṣe ṣùgbọ́n ẹ ṣàbẹ̀ dúkìá ọ̀nà muttafaq alayhi imaamu Bukhari àti imaamu Muslim ọgbà wa nínú ẹgbà wa ti Bukhari ó ní hatta tẹ̀yìn gẹ̀ẹ́dìyà ẹ máa ṣàdúà ẹ máa ṣe é ti fa ẹ máa kírun títí títí tí àti òṣùpá àti oòrùn àti òṣùpá tí wọ́n fi ṣí payápayá tí nǹkan kan fi ní bọ̀lójúmọ́ òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣùnà ọ̀sẹ̀ ilé kì í ṣe kó sábẹ́ẹ̀rẹ̀ báwo ló ṣe kí i ẹ̀gbọ́n wa gbà ó wà lọ́nà tó pọ̀ lóyìnṣẹ́ náà sọ̀rọ̀ àṣọlá mi ṣe ti ìrùn kò sófin èyí tó fẹsẹ̀ rìn lè jù ó ní wípé ìyá wa Aisha ló bá wọn ní anna lè wíyà sọlá àwọn sọlá fi sọlá tó kò sófin lè kíra àti nígbà tí أساجد صلى الله عليه وآله وسلم تنكي من كسوف يوم أكلف أوكي سوكي gaba kwata sau oloki soke ne ta sulla arba raka'at fi raka'atin wa arba sabidat oki ìrókù mẹ́rin ló kí nínú rákà méjì èyí ò ní wípé nígbà tó ṣe kẹ̀kẹ́ ọ̀tọ̀ ìfọ̀rọ̀ ó ké sókè nínú ẹ̀gbọ́n mi tààtùn tààtùn kà wá ọ̀nà ọ̀fàgùn kí ìrí kó kí òun kó gùn báwọn rí ọdẹ kà sókè ọwọ́ àlọ́ rùkù. onírúurú náà náà rí bẹ́ẹ̀ ó gbin bíi ti dídúró ìgbà tó wá di tó ṣe tẹ̀sílẹ̀ sami Allahu alhamdu hamidah bàmà rabbana wa lakal hamdu hamdan kathiran tayyiban mubarakan fihi إلى السماوات والأرض وما بينهما إلا ما شئت من شيء بعد هذا الثناء والمجد أحق ما قال العبد وكلنا لك عبد على ما لا مانع لما أعطيت ولا موجع لما منعت ولا ينفع بالجد والجد ó ní bó ṣe dúró kìrá ẹ náà ló ṣe dúró tó pẹ́ bẹ́ẹ̀ ló dìde kó nírúkú ọba tún mú fatia wá ó tún fa súrà náà tó tún gùn but kò gùn tó dàkọ̀mọ́ tó túmọ̀ sí pé kí ni rùkú mélòó méjì nínú ọ̀ráka ọwọ́ a tún lọ sí rùkú náà lẹ́yìn rẹ̀ rùkú tó lọ eléyìí kò pọ̀ tó rùkú tàkọ́. ọwọ́ àdìdì ìdìdì yẹn náà ò tó dà ọwọ́ àlọ́ sí sùjádà ó ló tún pẹ́ báwọn náà lórí sùjádà ìgbà tó dìde lórí sùjádà níjókòó àrùn ó ló pẹ́ bẹ́ẹ̀ náà níbo sì pẹ́ ní lóṣìṣẹ́ takọ̀kọ̀ nígbà tó wá lọ sí fẹ́ẹ́ ẹlẹ́kìtì fẹ́ẹ́ dàwọn òdòdó takọ̀kọ̀ ọwọ́ àdìdì ọwọ́ amúra ka ẹlẹ́ẹ̀kejì wa bó ṣe kí àkọ́kọ́ wò bẹ́ẹ̀ náà ló kí ẹlẹ́ẹ̀kejì. bàtà wá ṣe ilé ìdá lọ́wọ́ sálámà nígbà tí ó fi sálámà ojú ọjọ́ ti dá. ọwọ́ ni ẹ fún àdúrà wò nǹkan kan fún istigfar ẹ ṣe sàrà tó gbọ̀ ẹ sọ àwọn ẹrú lọ́mọ bí ẹ bá wá ẹ ṣe wà tó wà ní ẹ bá wá kì í ṣe ẹ̀yìn nígbà tí wọ́n fẹ́ kí wọn kí wọn ò pé àbá. àkọ́kọ́ ni èkejì àsìkò tó ṣẹlẹ̀ sí náà ni wọ́n kì í àsìkò tó bá ṣẹlẹ̀ sí náà láàkì ó lè jẹ́ ó lè jẹ́ àsìkò tí ayé ẹlẹ́fíà ọkàn ọ̀nà ẹ̀yìn ilé ìtàkì láti fi wá ojú rẹ̀ ọba adẹ́dà láti wá àwọn orí bọ́ kúrò nínú ìṣúná ọ̀sán bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ jẹ́ lọ́dọ̀ àwọn afọ jẹ̀nẹ́fà ọ̀ṣẹ̀lẹ̀ kò sùsù ṣẹlẹ̀ ẹ̀wù lákòókò sí wọn ní ká kọ́kọ́ mú jẹ̀nẹ́fà wà torí wípé tọ́yẹ ká ṣe nígbà alápàǹdìkì àti pé ọ̀kan dìkà lọ́wọ́ bàtà àti sáwẹ́sì jẹ̀nẹ́fà káàdì ẹ̀ máa yanjú rẹ̀ káwọn kọ́ máa ṣe kéde bàbá tí kò sùn tó bá jẹ́ àwọn ọ̀ràn yẹn wá ń kọ́ wọ́n ní ká mú wá ná ká tó mú ọ̀ràn yẹn wá tá a bá rí wípé àsìkò ọ̀ràn yẹn ò rẹ̀ kọjá. àkísókè ni ìmáàmù ni bu wa masjid masajid láti kì í. Imam Bukhari rahimahullah rahimahullah nígbà tó ń tó ń ní ìmọ̀ àwọn chapter báàbò ìjáàrò bẹ̀ kíra àti kòtò eléyìí ní chapter tó ń fi ń yé wa wípé àdésókè ní ìmọ̀ kòtò. wọ́n fẹ́ kó gùn dáadáa torí pé ọ̀rọ̀ ìyàwó Aisha tó sọ pé ma sajadtu sujuda qattu kana atwala minni kírun kan tó gùn báyìí ìyàwó àìsàn sọ̀rọ̀ rákà àkọ́kọ́ kó gùn ju ìkejì lọ kí wọ́n máa wálẹ̀ báyìí jamaa làájì olójúṣe náà fìlà àfọlà mọ̀ sọ pé olúkàlùkù kìkì rárá o àwọn obìnrin náà jọyìn tí máàmù tọ́jọ́ máàmù masjid tí ò bá yọjú ọ̀kan nínú àwọn tí wọ́n wà níbẹ̀ tí ìṣúra rẹ̀ yanjú tí wọ́n ti síwájú torí pé ìmáàmù lọ́nà sílára kò ṣáájú obìnrin náà wọ́n bá wọn kì kìí ṣe kí ayọ̀ àwọn ìyá wa lẹ̀ gbogbo òsìkò tó bá ti ṣẹlẹ̀ tí àbá ti sálámà rẹ̀ tán wọ́n fẹ́ kí ìmáàmù ṣe kútbà kútbà tí ó dá àwọn mùsùlùmí padà sójú ọ̀nà ọba adẹ́dà pé n tó lè kó ayọ̀ nínú ìbínú rẹ̀ náà ní pé kàfáàkì pípa òfin rẹ̀ mọ́ ìmọ̀ tó kú nínú ẹ̀sìn ìmọ̀ àṣẹ ọ̀pọ̀lọpọ̀ ìsìkfà ìmọ̀ àṣẹ sàdákà ìmọ̀ amú ìdẹ̀kùn bá àwọn ọba adẹ́dà ìmọ̀ àṣẹ ọ̀pọ̀lọpọ̀ tẹ̀gbìrát àti ìmọ̀ àṣẹ ọ̀pọ̀lọpọ̀ sadafat tahmidat torí wípé bàtí òbí sọ́nà sàásùn àgbẹ̀rún tó ní ilẹ̀ sọ́nà sọ̀rọ̀ kọ́mọ̀rọ̀ ayẹ̀tẹ́ ni mi ní ayẹ̀tẹ́ lẹ́yìn. لا ما ينخففان لموت عهد مولانا حياتي فإذا رأيتم ذلك فرحوا وكبروا وصلوا وتصدقوا تريد قولي بيش نفع سلام خطبة توشي ما تصدقني كتو أمالان والدي فيما في دير البدع إيبي وفين كل بونن يدينو تابيشن نورن tó ń bá fẹ́ bẹ̀rẹ̀ gbogbo technology tó dìbò rẹ̀ sáà lè stop it ṣe rárá gbọ́dọ̀ ṣẹlẹ̀ kò sí kò sí a rí àjọṣe ara wa sí ìjọba abẹ́dà bá mú wa kò sí tá a ṣe. يستطيع دعاء صدقة ذكر توبة يمدد وعفو ما لا العجيز نعم إليه على يوم الشرك بالكسوف نعم سؤال سؤالات كلها الرضا بسخائه أما أبلغ حرصا نعم بغي صلاة الخسر صلاة الخسر نعم نعم aiki السلام وعليكم السلام ورحمة الله وبركاته جزاكم الله خير وأنتم جزاكم الله خير àbẹ́rẹ́ mi rẹ̀ ni pé ní tó bá ka ọwọ́ bíi tí àwọn nìkan dá torí a sọ wípé àìsí irun rẹ̀ bá a ṣe pé àdánù gbólóhùn kan wà tí wọ́n máa fi pè yẹn sí asọ́láàtú jáàmíàtú irun jamaa o irun jamaa o yẹn ni pé ìṣẹ̀lẹ̀ kan ti fẹ́ ṣẹlẹ̀ yìí tàbá ńgbàyàwó ọmọ àyà kan ló gbé àkíyèsí wa kò sófin ti ṣẹlẹ̀ adẹ́jú gbàgbé àwọn kan tó bá ń sọ wípé láàárọ̀ bí wọ́n ní ṣe sáàmì yẹ márẹ́jì wọ́n ní closing day wọ́n ní wọ́n ní kùsù fọ̀ṣẹ̀lẹ̀ wọ́n ní kùsù àwọn máa bá tó ara kí kùsù fọ̀ṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ àádẹ́ sí ma àádẹ́ kí wọ́n wá ọ̀gọ̀rọ̀ àwọn tí wọn ò bá dààmú ga ẹ̀yin wọn jẹ́ kí ni ìpè àkíyèsí wọn ṣe wípé ah, kíní ìtura ọ̀hún ṣùgbọ́n yà mọ̀ pé pàtà wà bíyì pẹ̀lú ọ̀pàǹdà ọ̀gọ̀rọ̀ wa ti fẹ́ gbàgbé ga wípé wọ́n sọ pé bá kù sí fẹsẹ̀ ọ̀kan náà ọmọ ya mọ̀lẹ́fẹ̀ mi ò ṣẹlẹ̀ ọlọ́dún kò sí kìí ṣẹlẹ̀ ọ̀kan náà ọmọ ya ní asọ́lá ti jẹ́ àlẹ́ à bẹ́ẹ̀ ni àwọn gbọ́ngàn wò wípé àyílá ọmọ tí ì tó náà lọ pé rárá ẹ wò òkè kò sí kìí ṣẹlẹ̀ ni àfihàn ya tí ó bá jẹ́ pé pípe àkíyèsí yẹn yóò ta àwọn kan yìí tí wọ́n yọ kójọ pọ̀ ní masjid tàbí masala láti jì ṣùgbọ́n kò wá sí pàápàá omi kan náà lórí ra rẹ̀ kò jì. Wa alaikum assalam. Ìbéèrè nǹkan tó bèèrè nà nínú ìṣẹ̀lẹ̀ sí bákíláàlì nà mo wà lára àwọn ọ̀yà kan tó jẹ́ pẹ́ẹ́rẹ́pẹ́ ni wọn nà tó ọ̀nà tó yọ àwọn ọ̀la yẹn tó tó ṣẹlẹ̀ kó tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ máa tún máa lé ní ìfúta sí bẹ́ẹ̀ ṣùgbọ́n máa tún máa sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó ìgbà tó wá ápùn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yóò kó tó ápùn mo sọ fún àwọn tó wà mọ́kùnrin wọ́n ní kọ́ra máa ṣẹlẹ̀ tó bá ṣẹlẹ̀ ká tiẹ̀ ní ká ṣètò ọba yìí. pé kó tó kí n tó sọ fún ọba àpà mo ti lẹ́yìn pé àwọn ẹni yìí wọn ní but wọn á tún bá tọ́ mo ṣàbùkù fún wọn lọ́lọ́dún àti mo wá sọ fún wọn but mo sọ pé wọn ò ní ṣe é so gbà tí táwọn ẹ̀kọ́ wa tó gangan mo tún wá lọ́gbọ́ lórí wọn pé òun yìí ìwọ̀n wá dá mi lóhùn mo bẹ̀ wá mo bẹ̀ wo mo bẹ̀ wo gbogbo yẹn ṣe ṣe àwọn àkáàtì yẹn ṣe ṣe ìbọ̀ síbẹ̀ gba kíkún àgbẹ̀ bọ̀ ìbéèrè ló ń gbẹ̀bí báwọn pé ẹ̀kọ́ wà fún abẹ́rẹ́ àmúlà sọ́lẹ̀ kejì mo fẹ́ béèrè pé mo máa ọ̀gá pé tó bá tí àwọn kan wá tó bá ń kírun wọ́n máa ṣe tẹ̀síbíọ̀ bífọ̀ àárọ̀tà kan tó lọ sí wọ́n tó méjì méjì bóyá fẹ́ ṣojú bóyá fẹ́ rúkọ fẹ́ di ẹ̀kọ́ báyìí wọ́n wá èmi dẹ̀ ka nínú hadith hadith ni ẹ̀ هذه هي تو من باخور سيد قرين دي وياو كعو هنا ويرفع ويقول ان الله الذي هنا يقول هنا يرفع وهي وهو يرفع وهو يسجد لا لا لا لا يسجد شيخنا الشيخ محمد الشيخ الألباني أخبر ببعض ألفاظ المصور ìtumọ̀ fínà tí Sayyidina Abu Hurairah radiyallahu anhu sọ yìí tí ìtọ́ka sí wà ní bóun gangan ṣe ṣe ní tí ìtọ́ka sí wa ní wípé ìmáàmù wa torí nọ́ọ̀sì wọ́n wá pa gbogbo àwọn ìṣúṣe ẹ̀kọ́. yàrá bí ẹ fáwọjì fàyín láti sọ́ọ̀lù. gbogbo èèyàn tó ń papọ̀ ló fi jẹ́ pé aráàjì ẹ̀ka ò wà á sùwọ̀ èyí tó fẹsẹ̀ mọ́lẹ̀ jù tó dẹ̀ yẹn jù òun ni wípé ká tó ṣe tẹ̀gbẹ̀rọ̀tì ká tó ṣe àwọn haraka tẹ̀gbẹ̀rọ̀tì yẹn kọ́kọ́ mọ́ tẹ̀gbẹ̀rọ̀tì wa ká tó ṣe bó ti tẹ̀sí mẹ́rin bí máa ṣe wá láti òkú ni sẹ́mi Allahu man hamida yóò wá ṣe nàró dúró ìgbà tó bá wá nàró dúró tán yóò ṣe tó ṣe Allahumma rabbana wa lakal gbogbo wọn yìí àti pé àwọn àìdí ó wà wá èèyàn lè ṣe kó tó ṣe tẹ̀pẹ̀rọ̀tì èèyàn lè ṣe pẹ̀lú tẹ̀pẹ̀rọ̀tì èèyàn lè ṣe ń bàtọ̀ lọ sí tẹ̀pẹ̀rọ̀tì najm al-fara'id ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yà àwọn ṣẹ́ṣẹ́ lọ́tẹ́ sahiha da'if pa méjèèjì pọ̀ àwọn fara'id ti ń bẹ nínú rẹ̀ àwọn masáìlì ọwọ́ apá wọn pọ̀ ọwọ́ ṣe nídìí méjì ọwọ́ ṣe ní najm al-fara'id ó ṣe àlàyé dáadáa sí i láti létí tá a bá ṣe tán sódà tàbí tó bá di bí ṣọ́ọ̀tì sódà tí n bá ń bọ̀ ọ̀gbọ̀n kọfí fọ́ọ̀mà. ẹlẹ́ẹ̀kejì ní pípa tí wọ́n ní àwọn mahmoud ẹni tó bá tó náà náà pé ìmáàmù bá ṣe ṣe ní aláàbò náà ń pín bẹ́ẹ̀ àwọn ọmọ ọgbà náà àwọn tó wà lẹ́yìn wọn ní ṣe ìlú alágbọ́nà aláwọ̀ rẹ̀ máa kàwé fún ìlú máa ṣe lásán. rárá wọ́n ṣe torí tó ní sọ́lù kan máa rọ ètò mẹ́lẹ́ kò sọ́lù. ẹ o ṣe mo ta nínú ẹmu sípàtì sọlá ẹmu ẹ ẹ ẹmu ṣé kò ṣe inú. bẹ́ẹ̀ wọ́n sọ bẹ́ẹ̀ bàbá sọ bẹ́ẹ̀ lóòótọ́ gbọ́dọ̀ bá ka ó mọ tẹsí ìmáàmù Suyuti òun ló ṣe àlàyé rẹ̀ kéèké tó yanjú jù ló fi jẹ́ pé àwọn afáà méjèèjì sheikh mahmed ṣẹ̀dá Albani àti sheikh baz ahmed tọ́wọ́ àṣà àwọn tó ń wọ́n kìfì wípé màmúmù kò bọ́ nínú tẹ̀sílẹ̀ o but ni ó ṣe yóò ṣe náà ní bá má lè bí tó bá ti ń ṣe sẹ́lẹ̀ Allahu liman hamidah tí máa bá ti ṣe òun náà ṣe tẹ̀sílẹ̀ Allahu liman hamidah kó tó wá ṣe aláàmọ̀ ọba. barakallahu. jazakum wọn tó fi jọba fún lọ fẹ́. ìbéèrè mi ni pé sápá ìyàwó. tí èèyàn bá ṣe sọláǹtì dùn án. bẹ́ẹ̀ àwọn àwọn gbólóhùn wo ni tí ó ní ìbọ̀wọ́ tá a máa sọ nígbà kí ni àwọn àtàdọ̀ ẹ̀kí ẹ̀rùn ṣe lẹ́yìn tí ẹ máa mú. wọ́n máa ń sábà ṣe wípé aláwọ̀mọ̀ fúrúlì wàlhámù wàtúbọ̀ àlẹ́yà ìnáka àǹtà tàwa bọ̀lọ̀ fúru wáhí máa sábà ṣe púpọ̀. aláwọ̀mọ̀ fúrúlì wàlhámù wàtúbọ̀ àlẹ́yà إنك أنت التواب الغفور الرحيم وأنا كما سبحان الله والحمد لله ولا إله إلا الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العليم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه اللهم صل وسلم نعم السلام عليكم السلام lórí sọláàtì ṣòfin ẹ̀rọ náà bí ẹ ṣe ṣe àlàyé rẹ̀ fún wa náà pé ṣùgbọ́n àṣàlám ṣe ṣàǹṣùlá àṣàlám ṣe rọ́kà méjì ní orí ó ṣe ìrókò méjèèjì orí rákàtà ǹjẹ́ wájúbù ní wà fún ná yàtọ̀ sí. àwọn àwùjọ wà àwọn ojú pàmẹ́mí wà wá tí wọ́n mú wá wọ́n tún wá fi kìsí pé òjíṣẹ́ náà sàfihàn ṣe àwọn mọ̀ye nínú àsọ́ọ́lẹ̀ ìṣesí محمد صلى الله عليه وسلم وواكبو بيتو أو يرجينو أو بنتال بنو الإمام البخاري رحمه الله رب العالمين ابن عبد البر العلامة رحمه الله رب العالمين شيخ الإسلام ابن تيمية رحمه الله رب العالمين أتوماتوري أتي أفان لا كي أواني àfáà jẹ́rìí sí pé látìgbà tó ti lọ ọlọ́run rẹ̀ tí fún ọmọbìnrin ní ìnírí rẹ̀ bí lọ́mọ hafi bin hajj ala akara rahimahullah wa ta'ala wọ́n sọ pé ẹ̀ẹ̀kan lòdì iṣẹ́ náà sọ̀rọ̀ sí náà ṣe ìṣẹ̀lẹ̀ tó ń sọ́yìn ọ̀dọ́dá nígbà tí Ibrahim alayhi salam tó jáde láyé ọmọ rẹ̀ náà níbo ni a ti wá rí ẹ̀rí tó ń fi mú wá lóríṣiríṣi ọ̀nà báyìí ìfẹ́yọ̀ kalẹ̀ nígbà tó jẹ́ pé kò kíjì ẹ̀ kan lọ. nà aláàlámà ìmáàmù ìmáàmù sheikh muhammed bin alalbani wọ́n wá ìmọ̀lára mọ̀tàwáṣà wọ́n wá kó ojú pàǹdà yìí wọ́n ní bẹ́ẹ̀ sọ́nà ìdílé ṣe bí ẹ̀ ń sọ yìí but kí ẹni tó gba ọ̀rọ̀ wá kó sì gbé kalẹ̀ látara wípé ó ní wàhámù wàhámù ni wípé ó ṣe bí àìtọpinpin tó àtàìdìkítà níbi àwọn àgbékalẹ̀ ọ̀rọ̀ kan wọ́n wá kó gbogbo ojú ọ̀nà rẹ̀ wá bí wọ́n ṣe ṣe sífọ́tò sọ́láàtì níbi sọ́láàrà sọ́lá sífọ́tò sọ́láàtì kò níbi sọ́láàrà sọ́lá wọ́n wá ṣe bẹ́ẹ̀ náà ìgbà wọn kọ́ bí tí wọ́n tí wọ́n kọ́ ní kí ìgbà yìí ọba fifty years ago but wọn ò print ẹ̀ ńgbà wọn jáde láyé tí wọ́n ṣètò print ẹ̀ ni wọ́n tẹ̀ sórí print. àwọn ni wọ́n wá ń ṣètọ́ka sí fún wa wípé tí àwọn ẹ̀rù jẹjẹ yìí Bukhari ibn ibn Abdulbar sheikh islam ibn Taymiyyah wa sheikh islam adan tí wọ́n sọ tí wọ́n tà kí ìsìwájú yìí wọn lọ ná o èyí tó sọ̀fì tó fẹsẹ̀ múlẹ̀ tẹ ká òun ni èyí tó jẹ́ wípé máàmù Buhari ṣètọ́ka sí wípé rákà méjì ni ruku méjì sùjẹ́dà méjì nínú rákà kọ̀ọ̀kan gbogbo wọn yòókù àwọn yòókù tẹ bá wò ẹ arẹ ní rùkú márùn àwọn onírúkú mẹ́fà àwọn onírúkú mẹ́jọ gbogbo wọn wọn ò fẹsẹ̀ mọ́lẹ̀ lásìkò ní pé ńlá sí gbà nígbà tí ẹ eh, ń ṣe àlàyé nípa irun ẹni tí àti òòlù ta fàtà bẹ́ẹ̀ ẹ̀sọ́ fún wa pé ní ó ní àǹfààní àti àti máa ṣe àwọn tẹ̀síhà bẹ́ẹ̀ ni tẹ̀síhà ìdá àti tààmù. àmọ́ afẹ́ díẹ̀ ni wá ní wípé kí ni ǹjẹ́ ó ní oògùn ọ̀. èyí tó bá tẹ̀rọ ọlọ́run kò tó lọ pé àbúrò àbúrò àfúnà tó bá yẹ pé tí ò tiẹ̀ wàá mọ gbogbo wọn ni bóun ló ṣe ṣe ó ṣe gba Islam kò káfáàtìyà kò lè ṣe tẹ̀síwì kò lè ṣe tààmì kò lè ṣe kankan kó dúró gbogbo bá ṣe ń tó ń náà ṣe ṣe bó bá ṣe bá a láàpá láàpá ṣe bó ṣe léwu kọ́ mọ̀mọ́ kankan kàtó ní ilà ilà làbọ̀ yóò ṣe rẹpẹtẹ yóò lọ rògbò yóò dìde yóò ṣe gbogbo ẹ gbogbo bó ṣe ká ṣe ọ̀dà àwọn ibi nínú àǹkà òun kò ní ṣáláì sókè là ṣọ. ìbárakùn là ọ̀sán. bí arákùnrin amẹ́ríkì tó ń jẹ pé fati alukani tí wọ́n tọ́sẹ̀ ẹ̀kọ́ ọgbà sùlámù níbi níjẹta ọwọ́ akẹ́hùn jàmọ́ ní ìjọ kẹta wọn asálámà lọ́wọ́ àgbà máìkì lọ́wọ́ àkàfàtíà tí ìbá ṣe tó ti dún ní má fàtíà ro tiwa alábùkálá báyìí wọn ò tiẹ̀ lè mọ̀ pé fàtíà nìkan que á gbé máìkì rẹ̀ ọ̀kan nínú àwọn ọmọ ìyá wa tẹ̀lé lẹ́yìn kí se ṣẹlẹ̀ olóńgbà sílámù ní jẹ́ kí èyí tó ń ṣe ẹ̀kọ́ lè ọ̀dọ̀ ń gbọ́ tí wọ́n lóbi ṣe lọ́pọ̀ nǹkan lọ́n ṣe alẹ́ ọ̀là ààrẹ bá ń jíṣẹ́ ìbáṣe àyà èyí tí mo ti mọ̀ ní mo jíṣẹ́ rẹ̀ ọwọ́ ah, àbúṣe àwọn ti pẹ́ nù o wọ́n ti pẹ́ nù o wọ́n wá rí bòyí bàbá wọn àpèsètò wọ́n bí àwa ṣe ní tí a jìyà fún ìtọ́jọ́ nígbà bá fa iṣẹ́ fún ẹgbẹ̀rún kọ́lọ́pọ̀ àwọn ṣe. ìfọkùnrin ọ̀sán láti ṣe náà bí tí mo fẹ́ bèèrè ni pé ìgbà tí ẹ̀ ń ka àwọn àhàbíìbì tó sọ̀rọ̀ sọ̀rọ̀ àpilẹ̀kọ́sọ̀kù náà ẹ wá ṣàlàyé pé màmá wa Aisha radiyallahu anha wọ́n ní gbogbo bó ṣe kìrọ́à bó ṣe rúkọ́ àti gbogbo àwọn iṣẹ́ yẹn àmọ́ gbà tó dé orí ìjókòó bẹ́ẹ̀ ni sọ̀jìnà tó lù bẹ́ẹ̀ ìjókòó yẹn náà pẹ̀ náà bẹ́ẹ̀ àwọn iṣẹ́ wo ni ṣàrẹ́ wa kankan tó ṣàlàyé wàá bí wàá fi wọ́n rúkọ́ wọ́ṣọ́ wọ́júbọ́rọ́ àwọn díkìrì yẹn rẹ̀ náà jùdákùnlá ìkejì mẹ́ta ni pé nínú ọ̀rọ̀ sọ́látù ìsìkárọ̀ náà a máa ṣẹlẹ̀ nígbà míì tó fi pé èèyàn máa bùkátà láti ṣe bẹ́ẹ̀ bóyá látara ìgbàpera bẹ́ẹ̀ ó yẹ kéèyàn ṣe kótó dáwọ́ ni bẹ́ẹ̀ ni ìdá hàmà àdínkùn bí àwọn torí hàmà wà lọ́kà àtẹ́yìn mímú déyìn parí. bẹ́ẹ̀ ni. àmọ́ a gbé ìwọ̀n yẹn jùlẹ̀ látara ìjọmọ èdè yẹn. bẹ́ẹ̀ a ti wá ṣètò yẹn. bẹ́ẹ̀ ká tó wá rántí pé ojúṣe kan wà tí àwọn yẹn ká ṣe. na kí ètò yẹn ká tètè mọ́ wa. kódà bó ṣe jẹ́ pẹ́yìn pé àti tọ́lọ àti ṣe àti bẹ̀rẹ̀ kiri yẹn àti bẹ̀rẹ̀ tètè mọ́ wa. sáà bí àti ṣe kan tá a bá ti ṣe tán là á mọ̀ òpin bóyá kí consequences yìí ẹ a ti ṣe a ti ṣe láàrín bá ṣe tọ́wọ́ bàbá yìí ṣe gbà. ìlà kùnà fáńdù ló bá kúrò bá ṣe tọ́wọ́ bàbá yìí ṣe gbà. wọ́n lọ ṣẹlẹ̀ sọ́mọ ya kan wàràwérè owó tí wọ́n fẹ́ fún un láti fi ṣe project kò jẹ́ kó rántí wípé òun ṣe é tẹ̀ka àbàlí one fifty million naira ó ti gbowó tán ó ti tara bọ̀ wàhálà bẹ́ẹ̀ má tí wàhálà ẹ̀ ó fẹ́ ó fẹ́ gba ẹ̀mí rẹ̀ lọ́kàn náà ọmọ ẹ̀ ó dẹ̀ ṣe sàkárà fún un gba ẹ̀ lọ́sẹ̀ ètò ọmọ tó ti ọ̀hún ṣe sọ kí ni kò wọ́n ṣe ṣe táwùbà ṣọ̀pọ̀lọpọ̀ ìṣe alhamdulilayi àgbà tó ṣe táwùbà tó ṣe ọ̀pọ̀lọpọ̀ ìṣe ọlọ́run dẹ̀ fún ọlọ́run dẹ̀ fún alẹ́nà kan astagfirullah pẹpẹtẹ gẹ́gẹ́ bá a ṣe sọ síwájú sheikh islam ibn tẹ́lẹ̀ àwọn tí masáyì lè bá pọ̀ tó wọn ò ti àmọ́ bóun ó ṣe yanjú rẹ̀ ní tí ọlọ́run ọba máa fi ṣe sábàbí fóònù ní wípé òun kò fún ọ̀pọ̀lọpọ̀ yìí ṣe fà nígbà míì alálàkàlà òun ṣe tìrọ̀ ọ̀dọ̀ nígbà míì ìṣẹ̀lẹ̀ mọ́sálà ni òun ó ṣe àìmọye ẹgbẹ̀rún kọba dẹ́dà tó sọ pé òun dé ojú ọ̀nà rẹ̀ tí ó wà níwà tó jẹ́ pé ìwọ náà mọ̀ pé kì í ṣe achievement rẹ̀ lélẹ̀ kì í fi pé effort rẹ̀ ọlọ́run kan gbé wa ní. because nígbà mi ọkàn rí kí ni ọkàn là wá tó rọrùn bí ìgbà tó jẹ́ pé aláwọ̀ máa rẹ̀ ta bá wọ́n sọ̀rọ̀ pé báyìí báyìí báyìí mákàrájà ọ̀dẹ̀ wà lẹ́sẹ̀ tó ń túmọ̀ sí pé gbogbo ẹni máa ń dín pèrè àyà mùsùlùmí máa pa jùlọ ẹni tó máa ń ṣe dáa kó máa pa òfin ọlọ́run dẹ̀ máa sábì gbogbo ìgbà ọlọ́run bó ṣe ṣe òun fún wa. wàlúkọ̀mọ̀ ṣáàfì àkọ́yà wọn ti fẹ́ láti fọ́. awa òṣìṣẹ́ náà náà náà kọ́. Now, the love of God. Really, probably. Now àwa ní program àwa ní program àdìmúra náà òtò wá sú náà wá bẹ̀ O máa rùn òyìn tẹ̀sí tó máa fi òfin jẹ́ pé wọ́n máa bọ́ náà èyí ló ń bọ̀ náà students náà náà tó fọ́rí school lọ náà ọjọ́ yìí àwọn táwọn mọ́ṣáláṣí rò pé ah, ó ti ẹ̀dá o lọ́n ká àwọn mọ́ṣáláṣí ọtí rìn kan yẹn bá ti ṣẹlẹ̀ yálà tá a pé ànímọ̀ ọ̀fẹ́ ẹ̀ka ṣe kí lè rò pé ẹ̀ka ṣe. istighfar du'a istighfar torí gbàtọ́ làwọn ọmọ òfin rọ òjò torí pé òkò lọ́wọ́ tí ń rọ òkò tútù ṣọ̀hárà ọ̀rọ̀ síbì kan ẹja ní rọ̀ fún ọkàn rọ ẹja fún ó ṣe òun ní sàlárì ìdíkẹ́dà ọmọ màá gbogbo ìgbà ní pé wọláhì ẹrú lò tí ń bá ń fi jẹ́ kẹ́rì ọkàn jẹ́hùn ní gbogbo ìgbà wọn pé ẹrú lòun kò ní ṣiṣẹ́ Abdul Mahmoud náà kọ́lọ́mọdé àṣìṣe náà sọ̀rọ̀ ọ̀gbọ̀n láti fẹ́ràn àdúrà ayà tọ́lọ̀ ti sọ̀rọ̀ nípa ìdọ́fẹ́ lẹ́yìn ṣàlàyé tọ́ọ̀bà lẹ́ẹ̀kan báyìí fẹ́ bèèrè nípa ayà pé wà ní ìlànà fáwọn olùmọ̀tọ́ bá وآمن وعمل عملا صالحا ثم اهتدى ثم اهتدى nípa gẹ́gẹ́ bá ṣàlàyé tó kí ni kí ni ìtumọ̀ àwọn olùkọ́dá tẹ̀lé wọ̀ ìtumọ̀ tábà yẹn tábà ní wípé ànádàmà tábà ànádàmà gẹ́gẹ́ bó iṣẹ́ lọ́sọ̀ àfúnàjì ó ní títúbà ní wípé kí ẹ̀ kábàámọ̀ wípé ìtumọ̀ ṣe àá èmi náà ó kú káàtó títúbà nù torí tọ́ba ló ń túbà tí ọ̀ka bàmà yóò tún padà síbi rẹ̀ ọ̀hámẹ́nà ọwọ́ àgbà ọba adẹ́dà lọ wípé kó wọn má jà kàmùnà òun nígbàgbọ́ sí wípé yóò gbà túbọ̀ torí kò ní chíǹjì ọ̀rọ̀ rẹ̀ ẹ̀kọ́ ìjẹ́ òmíràn wà bí ni kó ṣe túbà yẹn with sincerity tọ́rọ̀ tó lọ sí wa ìtúbà wípé òun ò ní padà síbi rẹ̀ kí nìyẹn wà bí bí wà ámìlà ámìlà sọ̀rọ̀ ìmọ̀ àti pẹ́pẹ́ ń fúru fún ọba adẹ́dà làálọ́láhu ayúdè tàbádà báríkà àmọ̀ kí ọba adẹ́dà kó tiẹ̀ wo ilé yìí mọ̀ lára kó fi wá dúró déédéé nàìjíríà ó ṣe ìṣèkọ́ ọmọ nǹkan mìíràn bá tún bọ́ tó fẹ́ tì lọ síbi ìdúná ó ṣe mọ̀ wípé òun gbẹ́ ò lè gbẹ̀yìn kéèyàn wá gbé ásíìdì mu kọ́ sáá kò nídìí rẹ̀ kọ́ kò nídìí rẹ̀ bíi sàábéèrè tí ẹni tó bá ṣe nǹkan kù nígbà jà yìí lóbìnrin wọ́n tún wá pàdé tóbìnrin yẹn wá ń tún tó ń effort tí fàdé yẹn fi eré ké ọ sá débi wípé obìnrin náà pọ̀ ṣù ẹ̀ ọ sá sínú cave ìgbà tọwọ́ rẹ̀ ọ̀tẹ́ kí ló fi ọ̀tọ̀ sí lórí ọ̀tọ̀ sí inú sàyẹn pé nígbà ọwọ́ ọ̀tọ̀ bá pa ọjà bí ọtí wọn ò jáde ọwọ́ sọ fún òjíṣẹ́ náà sàásù ṣé kí n fẹ́ láyà òjíṣẹ́ náà aláàbùsọ ìgbé azáálí láyà nìkéko ilẹ̀ àgbà àmúyẹ̀dẹ àmúṣe wàzàníyàtì láyà nìkéko ha ilẹ̀ ìyáàni àmúṣe wàhálì màdáàlì káàdà ìmọ̀ràn so gbogbo àwọn àgbẹ̀fẹ̀ tọ́wọ́ báyìí kéèyàn ní gbọ́ ẹni tó bá ṣe tọ́wọ́ bàbá wọn gbogbo aburú tó ṣe sẹ́yìn ẹ̀ ìbọ̀dì lọ́wọ́ ọ̀hún hasanat ní òjíṣẹ́ náà ní sọ wípé ẹni tó bá ṣe táwọ́bà ni bó ṣe kó sí níjọ́ gbẹ̀ǹdà ìkíámù tó bá rí gbogbo ẹ̀ṣẹ̀ tó ń ṣe bí wọ́n ṣe sọ di dáadáa fóun lọ sọ pé bọ́n bá mọ̀ ní òun bá ti ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ó pọ̀ sí dáadáa kó tó di pọ́ǹpù bá sallallahu alaihi wa sallam ah, ọlọ́run bá yẹ kó wáyọ̀ pẹ̀lú. نعم نعم السلام وعليكم السلام Ako po ni Lumi Sikoy, karab de biti yamat meson bana. Lek. Fi alikoni dalek suwa. àníjọ ni bí ọba ti bọ́lá wá ìṣọ̀dá ẹlẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kò sí ètò ògbọ́. ẹgbẹ́jì ní bí ẹni kan wá fún yọ́fẹ́ sí kánífà ní àwọn fẹ́ẹ̀ má kọ́ntribútì sí kánífà tàbí àṣìṣe tí wọ́n ń pè ní ṣẹ̀kì. tí bí egun orí ẹ̀kọ́ bí ìlọ egun egun máa bá ẹ wá bí o ó sì ń bẹ̀rẹ̀ gbá pé wọ́n lọ da ẹgbẹ́ fún un. bẹ́ẹ̀ni tí ọba ní ń kọ́. tí ò bá ní má rẹ pa má fèlè eégún lówó méjọ́rìtì àwọn tí wọ́n ń gbé mùsùlùmí ni wọ́n mo sọ instance kan fún eégún nínú ẹ̀kú rẹ̀ ó ní wọ́n ti bẹ̀rùn bẹ̀rùn bẹ̀rùn lórí lágbájá òun bá ti gbẹ̀bẹ̀ lọ́ba tọwọ́ bọnú ẹ̀kú alukurani tí wọ́n ti tẹ̀mí tí mo ti gbà ní wọ́n bẹ́ẹ̀ kú ló ti lọ kurani jáde kurani jẹ̀bi oníjìpù ni lọ́jọ́ jáde bẹ́ẹ̀ ti tún kurani kurani tí wọ́n ti tẹ̀mí tí mo ti gbà ní àwọn tí wọ́n wá wà lẹ́yìn eégún àtọkùnrin àtobìnrin tí wọ́n kó àtòrí dání tí wọ́n ti wọ́n fi dá lóhùn Allahu Akbar lẹ́yìn eégún lẹ́yìn kí ló fà ọ̀gọ̀ọ̀rọ̀ fà wọ́n kà fún bíi culture ọ̀nà pé òòṣà ni òòṣà ni òòṣà ni ṣá wàlá àwọn tí wọ́n ń ṣe tí wọ́n ń bá wọn gbéra rúgẹ́ ní ọ̀nà mùsùlùmí tọ́ba ọmọ kó kàmọ́rù ọmọ kàmọ́rù níbo ọ̀gá wọn ní méjì wọn ní kí n jẹ wọn ní méjì ìgbẹ́rẹ́ wọn ní ah, wọ́n wà. يشارك مع المشركين في أعيادهم عدم ذلك كيف يقاتل sọ́ọ̀ àwọn àpèsè ilé um, ẹni ìkápá kọ̀ǹtúrà àwọn um, ohun òṣùpá bẹ́ẹ̀ lọ́wọ́ ìgbà wà sọ́wà lọ́wọ́ àwọn tó máa ń tó máa ń mójú àbí hàn á wàá sọ nígbà tá a bá dé orí sọ̀látù ìsìsíkà àwọn ọmọ yìí pé wọ́n jọ ń pọ́n jẹ̀bẹ̀ lásọ àtìsà ibi tí wọ́n sì ń gbéra wọn tí wọ́n tan àwọn ni. yọ̀ọ́kadì wọn náà ń bọ̀sọ̀ wọ́n tan àwọn ni ara àwọn mójú àwọn kan ti ṣe bá ń gba àwọn òde lẹ́bù kan tó di lókè kíní wọ́n ti ṣe gbogbo ètùtù tí wọ́n láwọn lè kíní ọlọ́run wá ló ń gbé olórí wọn wá gbà sí wọn olórí wọn á onírọ́ làwọn ń ṣe lóòótọ́ wọn bi léèrè kí ló dé ó ní preparation táwọn ṣe pé kó jù ọmọ fi rọ àwọn ò ṣe ìgbìyànjú bẹ́ẹ̀ torí máa fẹ́ ṣe inauguration gọ́vọ́nà ṣe é fi nígbà yẹn kan gbà wọ́n fẹ́ inauguration òjòlẹ̀ bẹ̀rẹ̀ ọ̀rẹ́ mi ní àrárá wọ́n ti wọ́n ti aṣọ wọn millions ni wọ́n ná tójú bá ń rọ̀ ten bá ń ṣe inauguration kí ni tí ó mọ ṣedíkẹ́ ṣedíkẹ́ lójú bọ́tíọ́mà ìròrí ẹni tí ọ̀bá lágbọ́yé fọláńgádà jùlọ owó oorun òkè ẹ̀yẹ́jú ní pàápàá àníṣe kí ni tọ́jú lọ́lá jù nínú iṣẹ́ sọ́láàtì tá a bá fẹ́ mójú fún nǹkan ìyẹn mo lọ́yẹ ká mójú fún àbí ẹnjẹ́ bá lè torí bọ̀ torí bọ̀ ẹnjẹ́ bá lè torí bọ̀ kò tí ló jíṣẹ́ náà láti sọ́nà ní àṣẹ. sọ́ọ̀lù fi mọ bóyá ti kùn ẹ kí ẹnu nù lẹ́yìn àdúgbò ẹ̀kọ́ ni ìdẹ̀kùn ọlọ́wọ́ bá mú wa kí lọ́wọ́ á kù mọ́. sọ́láàtì kẹ́rù mọ́ọ̀dẹ̀ òsì alùpùpù yìí ibodà àwọn ọmọ ẹ̀yà kan wọn ò ní ìwé ìrìn àwa kan ní táwa kan ní táwọn nǹkan ọ̀bá ní wọn ò fi àjẹun gbogbo àwa táàmì ẹ̀jẹ̀ á fi ìwé ìrìn wa lẹ̀ nílé kí gbogbo wa kúkú fi mọ̀ fáàmì tí wọ́n bàjẹ́ ká kọjá ẹ̀jẹ̀ àkọjá tí wọ́n bá ń jẹ́ àkọjá káwó padà lé abadé lọ́dà ìwé dà ọláàmì kí ló ń tẹ̀ fún ìrìn àwọn kan ní àwọn kan àbẹ̀wò ní káwọn kan ní lẹ́sẹ̀ wípé káwọn kan máa lọ bàbá kúkú kájọ bàbá kan. wọ́n ní ìrò ìwò ni mo ní sọ fẹ́ gbòǹdò ọ̀rọ̀ ìròrí yẹn ni wípé àtúwọ̀sì ẹ̀sùn tó kápá bẹ̀rẹ̀ èyí tó jẹ́ ní àwùjọ lọ́lá jù gan ìrìn hajj wọ́n fún wa ní ọ̀gá tó ká fi kún bẹ̀ aláwọ̀ màhájì fẹ́yìn àbẹ́fẹ́ mi ìwọ náà wọ́n bá ibi tí mo bá bá dé tí ìbá mi lè kọ́ntínú máa kí n padà yẹn tí ìyá bá ní apá bẹ̀ bí eléyìí náà kí ni big deal wọ́n ní ẹ bá máa lọ. kí ni big deal ṣé ẹ ní tọ́ba bẹ́ẹ̀ fúnra ẹ ní rọrùn sáà rọra gbà fún ọmọ àfọláyọ. o ní ní choice kankan ẹ tọ́ba tọ́lọ́n bá mú wa alhamdulilah ọ̀nà bọ́lá ọba ti bẹ́ ọba dẹ̀ mú wa tọ́kẹ́ tọ́lá la lọ́nà kúndùrà yìí rúfùkù pẹ̀lú yóò fi لا يكلف الله نفسا إلا ما أتاها سيجعل الله بعد عسر يسرا Allah contribute to the Ayah, Allah Al-Qayyim. Oh, you know, attention apatẹ́ńsì ń ṣe àwọn àwọn afá àgbọ̀rí nínú àwọn afá ọ̀dà kọjá lọ wọn jẹ ní apatẹ́ńsì lọ àwọn eight ninety tó ń bá aṣọ mélòó lọ́wọ́ ó fẹ́ súnmọ́ ninety alàlùbáyé náà bẹ́ẹ̀ sọ́dọ̀kú náà fẹ́ mi náà bẹ́ẹ̀ àwọn èèyàn ti tòṣítòṣí àwọn ibùdó abdulbari gbogbo ọba ọdún rẹpẹtẹ wàhálà tí wọ́n dẹ̀ fèsì àfèsì gàdì onínú wọn ẹ̀wọ̀n ètò lò nínú ẹ̀wọ̀n ju ètò lò ń tà lọ ìṣèkùnfà ní kenya ọmọ tí ó rẹ̀ náà bá wọ̀ Ibn Kathir jọlíà Ibn Kathir náà bá wọn wọ̀ ń bẹ́ẹ̀ ìyá tí wọ́n jẹun làwọn wa ń kó èrè rẹ̀ nífẹ̀ẹ́ báwọn aṣáájú ti jẹ̀yà fún àwa tá a fi rí Islam ṣe àwọn wa fẹ́ jẹ́ káwọn ọmọ wọn lè bá a rí ṣe níwájú tí wọ́n á sọ fọlọ́ abẹ́wọ́ náà ìfọ́kùnmọ̀ lọ́wọ́ fún wa. ìbéèrè mi lórí kòsó kòsó náà wọ́n á béèrè nípa pé nípa àwọn ọmọ ya mùsùlùmá náà tí wọ́n láǹfààní àti wà ní ibi tí wọ́n ti lè kíjọba ṣé bóyá àwọn ohun tó wà nínú ilé iṣẹ́ àwọn náà lè dá kí ni àbí wọ́n wá mọ́ jíìp. irú ibo ni wọ́n wà tí wọ́n ò ti lè kíjọba. bóyá wọ́n láǹfààní àti jáde lọ wọ́n. náà mo wọ́n wá sáńsẹ́ àdúgbò tẹ́ bá sọ pé àtìsọ́lá ti jẹ́ àbẹ́ lọ ká dọ́lọ́wọ́n bàbá bí ìrùn míì ta fẹ́ sọ ní nípa rẹ̀ ni ìrùn ìtọrọ òjò torí kí lòdì sọ́nà fẹ́ aṣọ láti ó ló ní kí àwọn èèyàn ó ṣe tọ́nà ọba máa fi ń ṣe òjò ọmọ wa tọ́jẹ́ pé tó bá rọ̀ gan-an ó lè má rọ̀ nírọ̀ tí ó fi wúlò fún un torí òjì sọ́nà fẹ́ aṣọ láti máa mú bí àǹtọ̀rọ̀ mọ́tọ̀rọ̀ mìíràn àdìgbò ọdún kan ojú ọdún kan ọ̀pọ̀ ojú ọdún kan lọ bákan náà lójú ọdọọdún walakin Allah yusarrifuhu haythu yasha'u bayna ibadihi ṣùgbọ́n ọlọ́run ọba kan máa ọmọ fọṣúnéètì ẹ̀ ni láàrin ẹrù ẹ̀ tó bá ṣe tó bá rí fáwọn ará orílẹ̀ àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn wọn ò yanjú déédéé lọ́gọ̀ọ̀rọ̀ rẹ̀ sínú odò àti inú igbó táwọn ẹranko àtàwọn ẹja òfin ní ìforí aburú àwọn ọmọ ẹ̀dẹ́ yẹn yóò pọ̀sù nínú ìgboro ha ìbá àwọn onígbà mi òjò ní ti ń pa àwọn èèyàn lẹ́gbẹ́ dájọ́ yẹ pé wọ́n ti gbogbo aṣọ wọn ti tutù yìí kò lè rí pàtnà. èyí ń jìyàn hmm, à ń jọ ń lọ adébì kan lé ibi tí bàbá gbẹ́sẹ̀ báyìí òjò ní kí ń wọ́ àgbàrá ibi táwọn àbí òòrùn náà èdè pé ó kú gbẹ òòrùn náà àwọn ọmọ wa ní kéré ọjà bá bọ́ sínú òjòjì ẹ̀ pọ̀ lọ. òtítọ́ láwọn tó ọwọ́ kó ń bẹ́yẹ bọ́sọ̀ yìí láwọn ní ọ̀rọ̀ bọ́sẹ̀ ẹni tó bá jẹ́ ọmọ yẹn wọ̀ ìlú aláwọ̀ bẹ́ẹ̀ náà ni yóò kẹ́ ẹ̀dùn mí yóò da owó lù ọmọ òbí ah, ah, kí ló ṣe fọ́ bá a dẹ́dà yọlẹ rẹ ní ní àti irú oúnjẹ jẹ oúnjẹ kan ọ̀rẹ́ rẹ lẹ́yìn mílíọ̀nù kíra bílíọ̀nù tó rẹ pé ọ̀nà aláìní ọ̀nà aláìní ọ̀nà aláìní ó ọlọ́run bá ń kẹ pẹ̀lú rẹ̀ ó ti ṣàdánwò fún ó ti ṣàdánwò fún lẹ́yìn náà so gbogbo ẹ̀ mùsùlùmí máa ń mú ni mímú wípé tọ̀ èyíkéyìí tó bá gbé wá kí àárín wọn àti ẹ̀ má bàjẹ́ kọ́ má fi jẹ́ ẹgbẹ́ kìíní kò sí condition kan tí ò lè change kò sí condition tí ò lè change hmm, hmm. ọmọ àyà ni lóbìnrin ọlọ́ọ̀lẹ́ akọ àkọ́kọ́ olùfà bs ọkọ kọ olóńtì pẹ́ kóhun ó tó pẹ́yàwó ìwọ tún wá dé òun rò pé ó tètè lóyún o lóyún bọ̀rọ̀ ṣé sọ́wọ́ rẹ̀ ló wà ó tún lọ ilé ọkọ kejì bẹ́ẹ̀ náà ó lọ bí four years níbẹ̀ kò bímọ. ẹ̀kẹta lọ́wọ́ ọwọ́ àkàndàwọ̀ eléyìí náà wọ́n retí ọmọ lọ́sísẹ́ ọwọ́ ara ọ̀sẹ̀ house tó ọba ti déwájú kàrọ̀ sọ fẹ́ràn ọba wípé gbogbo ẹ̀ṣẹ̀ tí mo bá ṣe kó forí jìn ṣùgbọ́n ó gbàgbọ́ ṣùgbọ́n gbàgbé ìbílíṣì torí mà ìbílíṣì sọ fún wípé kí ẹ tẹ̀lé lẹ́kẹ̀ẹ́ díjọ́ ọ̀gbẹ̀rẹ̀ ó ní mo dẹ̀ ọ́ lẹ́kẹ̀ẹ́ ọmọ lẹ́yìn Muhammad ní fúlàṣọ́nà kófíìmù náà ní tí mo fẹ́ sọ̀rọ̀ kì í ṣe nǹkan ẹni tọ́ra bẹ́ẹ̀ni kì í ṣe ń bọ́ síwájú kà á bàbá yìí bóun ó tiẹ̀ kọ́kọ́ ṣe ó múra aago rẹ̀ ló kọ́kọ́ gbọ́ ó ní mo gbàgbé tó ń sọ fún o sábò ń kà fún mi bóun ti sọ yìí ìyẹn ní kó ń gbọ́ bọ́lá ọba sọ gbọ́ ẹrú rẹ̀ báyọ̀ kó tó dé láti hajj arábìnrin lóyún ìgbà tí ó bímọ subhanallah àwọn èèyàn mi lókè lọ́nà tí wọ́n bá ń kí ọba adẹ́dà wọn ni wọ́n á ṣèbà ní ẹ̀rà kúrè ní balance brought forward ẹ̀yìn accountant tí obìnrin àgbà àkọ́kọ́ tí obìnrin ọkọ̀ òfin jù ẹlẹ́rìí ọlọ́run á ní ọgbà ọkùnrin gbàdìkì gbàdìkì ọ rí àwọn ọmọ báyìí kò lè ẹkún dùnú ní sùn ó ń kàn sùn mọ́ ìlú àyè pé à ah, wọ́n ní kí ló ṣe náà àdéhùn ní lọ́rọ̀ rẹ̀ gbà ọ̀ṣọ́rọ̀ ni kò sí níbẹ̀ kan tí mùsùlùmí bẹ̀ jẹ́ ọgbà gbọ́dọ̀ àsìkò ló kò iṣẹ́ lára islam sọ wípé omi yóò fi pẹ̀sẹ̀ rẹ̀ omi kò wúlò fún ẹ̀dá láyé ní àfọ̀ ló fi jẹ́ pé iṣẹ́ lára islam sọ pé tí ẹ̀dá bá rí n tó ń tọrọ láyé tọ́lọ́hún òkun tọ́lọ́hún bá wá rí dáàbò díjọ́ gbẹ̀yìn díjọ́ gbẹ̀yìn àlùkìyàmù sẹ́mi ẹ̀dá pẹ̀lú iṣẹ́ rẹ̀ ẹ̀dá sọ pé àpò ọlọ́run ọba ọba tẹ̀ ti fún mi lọ́kàn kan láyé ọba sọ díjọ́ òní kí bọ̀dùkọ̀lẹ̀ ní sùúrù rẹ̀ ọlọ́kàbí ní sọ́nà kọ́ àjọyọ̀ ìyàmọ̀ tẹ̀lé so gbogbo àwọn nǹkan wọ̀nyí ló yẹ kí èèyàn ṣọ́ra fún tó bá ṣe òjò ọba ló sì ṣe òjò láti fi ìyá nílọ. ìfọwọ́kùnmọ́lá ìbéèrè ní ẹlẹ́kejì ni pé kí ló yẹ kó jẹ́ ìròyìn mùsùlùmí nípa rainbow tó máa ń yọ ní ojú ọ̀. tá a bá ń kí n tó ti ṣùkà àjòjì ní èmi tó gbẹ̀yìn sà nà lórí mo ṣe àṣìṣe kan wọ́n wá bí mo ṣe fẹ́ ṣe títí gbá lórí ẹ̀ nà ní ibi tí ọlọ́run kádà gbé kì í rírí sí nà bí mo ṣe débẹ̀ mo á rí ẹni tó jẹ́ lálejò mi ó jẹ́ ìkan nínú àwọn ọ̀nà ṣọ́ọ́rọ́ sà ó wá tóbi ọjọ́ mélòó kan ó wá mo wá lọ ó wá pè mí ó wá fún mi ní envelope kan mo dẹ̀ ń gbọ́ pé bóyá wọ́n fẹ́ ṣe ọmọ rẹ̀ kan fẹ́ ṣe wedding bẹ́ẹ̀ ìgbà tí wọ́n á gba envelope mi ò yẹ̀ wò ìgbà tí mo délé tí mo kà wọ́n á rí pé wọ́n fẹ́ ṣe àjọ̀dún kan ní chọ́ọ̀chì rẹ̀ wọ́n á rò nínú ìròrí mi pé wọ́n máa wo mùsùlùmí síbi pé bóyá ahun ni wọ́n bóyá òun fẹ́ náwó fẹ́sẹ̀ òun fẹ́ náwó àbí ọba wa fi owó sínú ẹ̀ ọba gbọ́gbà tí mo wá lọ fún ìyá yìí mo wá sọ fún ìyá yìí pé mi ò ń dá sí nǹkan tó bá ṣẹlẹ̀ ní ṣọ́ọ̀ṣì tó bá dìgbà mi wọ́n máa fún mi ní envelope yìí mo fóun yẹn tẹ̀lé. àwọn àkọ́kọ́ ohun yẹn ò make sense ìjọba sọ ni wípé àwọn èyí ṣe lẹ́yìn àwọn èyí ṣe lẹ́yìn èyí tá a ṣe ọmọ ìgbà wọn ṣègbéyàwó yẹn á jáde síta ẹ̀yìn orí a máa kì í láyà nígbà yẹn. Ah through marriage àwa náà ní rú ẹ àwọn tí wọ́n ìgbèrègbèrè lọ síta tọ́jọ́ pé àwọn àtìyàwó mi kìí ṣe pé wọ́n sún mára tìkẹ́ ní sísún mára rí mi bí mi tí ò sí ẹni tí wọ́n sún mára bí mi bí bí irú rẹ̀ kọ́ níwọ̀ lórí èèyàn kò sí bí ẹ̀rẹ́ ṣe ṣe tí wọ́n bá ti ń fi gbé ìgbèrè wọn lọ́nà wípé kò sí kò sí ọ̀nà bẹ́ẹ̀ but èyí tí wọ́n bá máa ń ṣe bí ṣe pé á dìgbà dìgbà lọ bí ìgbà tó jẹ́ pé wọ́n dìgbà hàn alẹ́ máa ń jẹ́ kó yẹ pé sórí gbogbo àwọn ọmọ yìí ọmọ rẹ ni kì í ṣe wípé ní àṣà Yorùbá o ọ̀rọ̀ ìjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣà náà ó ní àlàkálá bí máa ń tilẹ̀ tó àbúrò ìyá èèyàn lóbìnrin ẹ̀gbọ́n èèyàn lóbìnrin ó nípò ìyá ni wọ́n ẹ̀tọ́ tó fún wọn ìyá rẹ̀ náà ló fún wọn bó ṣe sọ nípa uncles àbúrò bàbá èèyàn lọ́kùnrin tàbí ẹ̀gbọ́n bàbá èèyàn lọ́kùnrin kí ló sọ ó ní alẹ́ amú amul mari i ó ní síníwò àdéhìí pátánà ọ̀nkù èèyàn ó ní ìbejì bàbá èèyàn ìbejì ẹ̀tọ́ fún bàbá rẹ̀ ló fún wọn tó ti yé báyìí nìyẹn sọ gbogbo àwọn arúgbó àbáyẹ èmi ó kíìpù èmi ó jẹ kí wọn mọ bí kéèyàn àmọ́ tọ́lá irú kan láyé tẹ̀lé ọmọ kékeré kò ju bí ọmọ six seven years lọ ebi ń pa wọ́n nínú ilé wọ́n ṣẹ̀ lọ gba agolo gàárì tí wọ́n fẹ́ fi sínú omi kó pẹ́ díẹ̀ fáwọn mẹ́ta ni kó lè bá a wú dáadáa wọ́n wá gbé àmàlà orò tí wọ́n ń ṣe lẹ́gbẹ̀ẹ́ wọn ń bẹ̀ wọ́n gbé wá òbí rẹ̀ dẹ̀ tí wọ́n lè rí pé tọ̀ nígbà tí yẹn fẹ́ mú ásìdì yẹ ojú ondo ò lè tí yẹn mú ásìdì yẹn òun ni wọ́n bá lẹ́nu lẹ́nu déjì ordinary torí ebi ẹ̀ bẹ́ẹ̀ ma ẹ̀ ara wọn àgbẹ̀ gbogbo ara ní kí ló dé táwọn bá mọ̀ ọlọ́sọ fún pé àwọn ìbárò òun ló dá padà lọ ìjà tí wọ́n ń jà lẹ́nu géèjì pẹ̀lú ọmọ six years àtàgbàlagbà òun ni wọ́n kí àwọn òbí rẹ̀ wá jáde wá kí ló dé oúnjẹ òrò ló ń gbé bọ̀ wọ́n jẹ́ sọ fún pé àìgbárú ẹ̀ àwọn òbí rẹ̀ wá sọ fún pé òdodo ló sọ ẹgbẹ́ náà tó sọ ó ní ọkà ti bí màálẹ̀ òbí òru bó ṣe yẹ torí ọlọ́run yìí ti jó òdodo nǹkan kan náà gbogbo wa ṣùgbọ́n ẹ̀gẹ́ bàbá olúkàbí pọ̀tọ̀ a máa sọ fún ọ pé ọ̀kan kan náà nàìjíríà kan náà ní àwòdédé nù ẹ̀gẹ́ bàbá olúkàlùkù ọ̀tọ̀ọ̀tọ̀. Assalamu alaikum. Wa alaikum assalam. Jazakumullahu khair. Ah, ọlọ́run ọba bá fún lẹ́sàn lónìí torí ẹgbẹ́ wà sí ẹ̀dẹ̀ tẹ̀lé kọ́lọ́run ọba kọ́mọ́sà àgbàdo ẹ̀dẹ̀ fún na fọ́tẹ̀l wàlẹ́kùn sọ́ra fọ́tẹ̀lì. ẹ jọ pẹ́sọ̀ tí mo fẹ́ bèrè ni pé ẹni tó ń lo nìkọ́ bẹ́ẹ̀ni ọmọ ìyá díẹ̀ na tí ò ṣe ọkọ wọn lójú fún na sọ́wọ́ ojú ẹ̀ ó lè rojú ìyàwó ọkọ ọmọ mi ẹ̀. tó ti dàgbà ẹ á ti máa lọ bí cartoon ọ̀ọ́sẹ̀ àkọ́ṣọ́ra fún un. ẹlẹ́ẹ̀kejì sà èèyàn kan ní báwọn bèrè pé àwọn tó ń ta materials lọ́ọ̀yà materials àwọn lọ́ọ̀yà ṣé tí wọ́n fi láwọn kankan pé ṣé wà ṣe lọ́yà nìkan ní wò tó bá ń ti di àwọn symbols wọn tó bá jẹ́ symbol wọn kòkòrò àròfò fọmọ wà á tó bá jẹ́ tó represent symbols wọn ni kó mọ́ta. عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ومغفرته wẹ́lkùn mi ni pé lórí mi bob. pé ṣé mi bob ṣé wájìbù ni àbí súnà. نعم. نعم. وعليكم السلام ورحمة الله. sọ́wọ́n fi kan ń jùlọ. wà á lẹ́kọ̀ọ́ sọ́ra àtọ́lá. ẹ má bínú o lórí àti ẹ̀bí tọ́lá yìí náà lòde àwọn tí ọkùnrin wọn ti ń béèrè látẹ̀kàn tẹ̀. ẹ ẹ ọ̀la ṣukura la máa yóò jẹ. tó bá jẹ́ pé súnmọ́ ni bẹ́kẹ̀ bí a kẹ yọ̀nà náà fún wa tó bá yẹ kó wájú bò ní bíkọ́ fáwọn kan fún àkọ́mọ ní wájú. obìnrin tó bá jẹ́ wípé ntọ́jẹ́ wájú fóbìnrin ni wípé kó jókòó ní tó jẹ́ wájibù nìyẹn torí wọ́n kọ́rọ́nà fi buyutikunna ní ọba adẹ́dà sọ wájibù fóbìnrin ò ní pé kó jókòó lé ṣùgbọ́n tí ó bá jáde síta kó bora dáadáa àkọ́kọ́ ìmúra tó máa mú tí ó bá jáde síta kó jẹ́ ìmúra tó jẹ́ pé àní lè júwèé ibì lára rẹ̀ wípé bó ṣe rí ni torí òjíṣẹ́ náà Muhammad sallallahu alaihi wa sallam sọ wípé tóbìnrin bá ti yọjú báyìí ṣètọ́ni máa ń gba àwọ̀ rẹ̀ láti máa júwe rẹ̀ pé wọ́n wobí wobí wobí tó bá dẹ̀ tó jẹ́yìn kọ̀yàn náà yóò tún máa júwe rẹ̀ yóò wá máa bí ìgbékúbi sí àlọ́kà ìṣẹ́nà náà fúnra sọ ìṣẹ́nà náà fúnra sọ pé àlùmọ́ra á àrùwá ó ń di òwò lónìí tọ́pọ̀ ṣùgbọ́n tó bá bójú tí ń bá ń jáde ìyẹn ló dáa jù but bí bójú yẹn kò túmọ̀ sí wípé kó wá kó wá jẹ́ láńsẹ̀nsì fún wípé kó máa mítìkì má àwọn ọlọ́kùnrin anyhow tàbí kó kàn máa sọ níta anyhow rárá á wùwà ẹlẹ́kọ̀ọ́ ṣùgbọ́n ọmọbìnrin tó jẹ́ wípé ó ní necessity àti jáde lébi lọ síbi iṣẹ́ ọ̀rẹ́ ní ti ọ̀rẹ́ nìjọ tó lè jẹ́ pé fúra rẹ̀ ń kọ́ sí fitna kó bojú àwọn ẹ̀ mọ́tòlá àmọ́ ìgbàgbọ́ kan wọn ní gbà yẹn nígbà tí Saddam fi wọ Kuwait ọ̀gọ̀rọ̀ àwọn tí wọ́n jẹ́ ará Kuwait wọ́n wá sí mamlakit al-Arabiyyah as-Saudiyyah àwọn obìnrin wọn bẹ̀sù rẹ̀ ipá gan ni wọ́n lè ṣe hijab àyàfi àwọn tí ọlọ́run ọba kẹ́ tó ṣàánú wọn ọkọ lẹ́nu màhùnà wọ́n dẹ̀ fíù so àwọn ní wájú káàbà àwọn àjókòó àwọn tí wọ́n gbàtó gbàtó àwọn tí wọ́n ṣe tọ́wàbù ṣe tọ́wàbù àwọn tí wọ́n yan náfà yan náfà arábìnrin kò rí tì wá jáde wá kì í ṣe wípé ẹwà kankan lóní spectacular rẹ̀ rírì rẹ̀ ọ̀fà nà anybody. bí wọ́n ṣe bọ́ sí wájú kan bàbá àtẹni tí ń ké àtẹni tí focus kọ́lá wọn bá kẹ́ àwọn àwọn ọlọ́pàá wọ rọ́bì káàbà ṣe rí bó ṣe rọra mú ṣìmáàrù rẹ̀ tọ́ka ọ̀ra ti bo ibi ẹnu wá sísàlẹ̀ báyìí ìyá àjò sísàlẹ̀ ó dẹ̀ lọ lẹ́lẹ́sẹ̀ gbogbo àwọn tí wọ́n wà lẹ̀ jẹ̀sáàkàlá ọkọ̀ sí ọlọ́pàá so irú àwọn instances báyìí ó wà tó yẹ wípé yóò sọ di ọ̀ràn yẹn tóbìnrin bá yẹ pé ìjáde rẹ̀ fitina yọ àdámà rẹ̀ yọ fa fitina kó bó yé ní ọ̀rọ̀ yẹn. Àwọn olùkọ́ arákùnrin arákùnrin sọ́ra àtúnlá. Ẹ jẹ́ ẹni tó bọ́ sàlẹ̀ nu ẹnu géètì ẹ̀. Tó bá wá bá ẹ gbọ́, kí ni gbọ́tẹ́ni náà yóò ṣe? Kó ṣe tààrù láti kó kó gbàdà nù. Sọ́tì rẹ̀ fúláṣẹ̀ fún àwọn ọ̀gá torí kò sí ní pé àti wáyé sọ̀rí lọ́dọ̀ ọlọ́run ọ̀gá tó ti súra lọ́tẹ̀ẹ̀ta ẹ̀ kò dẹ̀ ṣe ń kéèyàn fi ń wá dáadáa lọ́dọ̀ ọba àdẹ́dà tó tó sọ́ra mẹ́tẹ̀ẹ̀ta wọ́n fi pé tá a bá ti kírun tán irun wákàtí márùn tí gbogbo ọ̀run wa ká máa ké ká máa ké tí ìbá ṣe orí ìrọ̀gà tí a bá rí nǹkan bẹ̀rù gbàgbọ́ fẹ́ kà láyà ká ṣe ká ṣe ká kó àwọn ọmọ ká ṣe ṣọ́ọ̀lá oníṣọ́ọ̀lá ṣọ́ọ̀lá. Assalamu alaikum warahmatullahi. Wa alaikum assalam. Last question mi ni pé pé ṣó wà jáìs kọ́ máa kéèyàn máa ka Quran mọ́ kọ́ máa kọ́wọ́n èèyàn máa sọ̀rọ̀ àbí kọ́ máa ṣe mọ̀nà kọ́ṣà. tí wọ́n bá ń ka Quran gbogbo àwọn tí wọ́n wà ń bẹ̀ kí ohun wọn kó borí Quran tí wọ́n ń kà haramu ni àwọn tí wọ́n ṣe tàbí kí wọ́n wá wà ní lẹ́kùn Quran débi wípé àlè àlè differentiate haram ṣùgbọ́n tó bá jẹ́ pé kò dira wọn lọ́wọ́ kò di ẹni tó ń ka kuranu lọ́wọ́ kò rà á so ní ìwà ìjọba bàbá wa ní masjid wọn ka kuranu wọn ka kuranu wọn ní adab ta gbọ́dọ̀ ṣe tí ì ṣe wípé a máa pariwo àlẹ́mọ̀ ṣe mọ̀nàkàṣà kọjá pé ẹnì àwọn ẹni tí wọ́n kọjá lọ bí wọ́n ṣe máa ṣe mọ̀lá kọ́ṣẹ́ra àwọn ni wọ́n bá wọn sọ̀rọ̀ ọ̀rọ̀ tó serious mú ẹnì kẹta ìbá mi ò fi gbọ́ kódà wọn ò ní mọ̀ ìgbé báyà wọn ṣe mọ̀lá kọ́ṣẹ́ wọn lè kàn fún bá kọ́ṣẹ́ra àtàrà ní ètò ọ̀dọ̀ àwọn obìnrin fẹ́ lọ wọ́n fẹ́ fẹ́ láwọn ọkùnrin lọ sí dáwà ní ìbẹ̀rẹ̀ wọ́n wá bí ẹnu géètì àti wọ́n demand eh, passport láwọn òògùn wọn àyìn tó lídì wọn ní ecowas eh, permission àbí bẹ́ẹ̀ni ẹsẹ pàṣẹ ẹsẹ pàṣẹ ìyẹn ní wàhálà ṣẹlẹ̀ ní ọ̀dọ̀ ní nàìjíríà àwọn fẹ́ẹ́ rí àwọn tó ẹ eh, àwọn obìnrin wọn àwọn àwọn obìnrin wa tí wọn wà wò. táwọn obìnrin wọn á pè mí pé kí wọn á bá wọn sọ̀rọ̀ inú mọ̀ ń bá wọn. báwo rírọ̀ mo ní àwọn obìnrin wọn kò tó ní ẹ̀kọ́ ibi yìí àwọn òdìlẹ̀ aláwọ̀ kan wò. kò sọ àwọn obìnrin nínú àwọn nínú àwọn um, officials àwọn immigration nígbà tó yọ̀rọ̀ sóbi ni wọ́n ò lè síjú fún ẹ̀gbẹ́ ìjọ kan wọ́n láwọn ọmọ ìkìlọ̀ tó nìjọ wọ́n láwọn ọmọ tí wọ́n gbé nìjọ. wọ́n á pé ṣùgbọ́n àwọn ni òòṣà jẹ́ pé tó lè bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀bọ àti ìbọn ìṣe òòṣà wọ́n fi ṣe state leader èmi mo ní kí àwọn obìnrin ó bẹ̀rẹ̀ mọ́ padà pé kí ṣe dandan ni kí wọ́n ṣe ìrìnàjò wọ́n ní jihad ní. ó lè jẹ dandan wọ́n pè kí ni jù àwọn ìyàwó níyàwó wọ́n lè fẹ́ pẹ́ńtà wọ́n ní bùkátà fáwọn ìyàwó òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́nà tó bá wà lójú ogun gan máa ń yàwó lọ oríṣiríṣi nǹkan báwọn ó lè má jẹ fún lórí tí wọ́n bọ̀ torí àwọn ọkọ wọn yìí tí wọ́n ní bùkátà wọ́n máa wà ní ibi tí wọ́n ti láwọn ṣe dáwà tí wọ́n fẹjú mọ́ àwọn obìnrin olóbìnrin níta tó lé mú ìyẹn náà tó ń fa fitna ní tọ́wáyé pé àfihàn tábà ní ká ṣe benefit and average eh, debit àti bára eh, àti credit eh, fitna tí ọlọ́kọ́ ó fẹ́ pọ̀ ju ṣe lórí ní owó padà ní wípé mo ní. náà ní fọ́ǹtì wípé oníkì wọn padà ẹ bó o sọ pé wọn padà gan iṣẹ́ wọn lè lọ ni. ẹ ń pa ọsọ bẹ́ẹ̀ ọ̀sọ́ bẹ́ẹ̀ láàmú àtẹlẹ wọn ní ẹ̀rọ ìyọ́rọ̀ àbí ọ̀sọ̀ kò sí délé ìdí ọ̀sọ́ bẹ́ẹ̀ ọ̀sọ́ bẹ́ẹ̀ wọn ò lè fò lọ àwọn tí wọn ò sì gbọ́ wọn ò gbé dì wọn ò lè gbọ́ ah wọn ah, mọ wọn dáadáa tí òkú bá ń gẹ́gẹ́ bí àkọ́kọ́ pé wọ́n máa ń pe ìrùn tí wọ́n máa ń fi intonation mi pé kí wọ́n máa ń pè sọ́nà fi bọ̀rọ̀ kì í ṣe bọ́lá. ọ̀tá àgbọ̀ rí lọ́dọ̀ àbí sáwo ní ìdè ìṣe. ẹ bọ́yá yẹn ò gbọ́ rí mo rò bẹ́ẹ̀ kọ̀ọ̀kan máa ń pè ní tàbí ní ọ̀dọ̀ àjò. bákan náà àtúnṣe àfọ́t. sẹ́yìn ló kó sàn. wàhálà kọ́mọ sọ́ra àtúrà. ẹ mọ̀ sọ̀rọ̀. ẹ mọ̀ sọ̀rọ̀ kí wọ́n bá ti ṣe àyà sọ̀rọ̀ àyà lápẹ́lá àtàwọn ọ̀ṣẹ́ sọ́lù sí bóyá ti kún sọ́lù bí ti kún wọ́n ti kún. náà ẹ béèrè béèrè yín ẹ̀yin sísè. asalaamualeykum. wa aleykum asalaam wa rahmatulah. please like how many times can istiara be done for a particular decision? No. Say that one person one, makes one, one, till the um, decision is made or you do it once and one, wait. Once, once you do it once and uh, you feel favorably disposed to a particular direction. That's okay. But the only thing, according to some scholars, which may necessitate your repeating it is when, after you do the first one, you still not have not got uh, a favorable disposition to a particular direction. That's, that's why it's always recommended that you do it uh, at the last one third of the night because around that time, you know, there is tranquility. You have the reward of saying that, uh, I mean, of uh, Allah's rahmah, uh, that uh, Allah subhanahu wa ta'ala will come down to the high, uh, heavenly, I mean, the fact then as it defeats sublimity and mightiness and uh, will be asking whosoever has a need to supplicate to him, Allah subhanahu wa ta'ala, for him to grant it. Whosoever wants to do tawbah should come to Allah subhanahu wa ta'ala, we accept it. And whosoever has a supplication to make, Allah subhanahu wa ta'ala will accept it. So if you take the opportunity of that last one third of the night, it is all easy in most cases my probably is pushed to having a clearer, a clearer, you know, predisposition. And that's why scholars generally always prefer that, except if what you want to do is a upon is such that uh, it comes I mean, emergency and you just have to consult Allah subhanahu wa ta'ala. Now, ẹ̀yẹ̀ ṣé wà pàmísẹ́rù kí wọ́n máa fi ọjà àwọn èèyàn inú mọ́ṣáláṣí. níta mọ́ṣáláṣí. lóbi inú mọ́ṣáláṣí. rárá. tí kò dẹ̀ jẹ́ pé ó ń polówó ẹ̀. àwọn ń polówó ẹ̀ ní ìlú. ẹ̀ ó ń polówó ni. àwọn ń polówó ni. because mo incident kan tó ṣẹlẹ̀ mo ṣe ń béèrè. ní òun polówó ni tó bá ti di wípé ó ń sọ ó ń fi wọ́n hàn wọ́n ní mọ́ṣáláṣí kí because mo sọ wípé táyà táyà sọ wípé òun kò lọ́wọ́ tó rárá òun fi wọn ni tó rárá òun kò lọ́wọ́ ni because bígbà tí wọ́n ní ọba adẹ́dà ó kọ jíjẹ nǹkan àwọn Yahudi wa ní ẹ̀ṣẹ́ bí òun ló kọ̀ <laughs> wọ́n wá wọ́n wá tà wọ́n fẹ́ fi owó ẹ̀ ṣẹ̀hẹ́n ọlọ́run ilé ìṣe nǹkan léwọ̀ kó wá fi títà rẹ̀ owó tá máa gbà lára títà rẹ̀ kó ṣe lẹ́tọ̀ọ́ mọ́tọ́lá oní ọtí haramu àlùkò síbi inú rẹ̀ ló ṣe ní ara àmọ́tọ́lá náà ọ̀ka inú àwọn ọmọ ẹ̀yà yà ni ó ọlọ́run mú àdánwò ìnira dé kò ó wá fẹ́ fọwọ́ bá àgbọ́yé rẹ̀ ó wá gbọ́ pé rárá òní rárá ó lóun ò jẹ́ òun kà fẹ́ tà láti fi gẹ́tò owó mẹ́ wọ́n wá máa rẹ̀ rẹ̀ wọ́n á kó ti hadith yẹn fún ọ̀tọ́mọ̀ ó ti wà nínú system virus ló kàn fẹ́ bọ̀wọ́ ba system rẹ̀ clear antivirus virus yẹn lọ ojú rẹ̀ dá lẹ́sẹ̀kẹsẹ̀ pé ah asúnà máa ń lọ rẹ̀ kí so amin ọlọ́run ọba ṣe ìpolówó ọjà nínú masjid ó ṣe ní haram so ẹni tí ò wá polówó directly tó ń fi ń hàn àwọn èèyàn wípé àbẹ́ ẹ̀wò kí ló ń ṣe wọ́n polówó ọjà ni. secondly pé um, wọ́n fi júwà ní friday mo ti gbọ́ àrùn aṣọ inú mọ́ṣáláṣí ṣe náà wà pàmò nínú mọ́ṣáláṣí àbíta àbíta nínú mọ́ṣáláṣí rárá wọn ò gbọ́dọ̀ rárá wọ́n lè wọ́n lè ṣe níta wọ́n lè tajà níta. ẹ̀fẹ́ kan lè owó ń kọ́ sínú àkúnlówó ní mọ́ṣáláṣí owó ọ̀jà tó rà. ó bẹ́tà torí wọ́n ń ṣòwò náà nìyẹn ó bẹ́tà kí wọ́n ṣe ní ẹ̀jẹ̀ ìṣìkà ẹ ṣe gan tó ló kọ́ mọ̀ láàrin àti sáà ló ṣe gbé. wọ́n kọ́ láàrin àwọn brothers náà wọ́n sọ pé ẹ ṣe gan sápẹ́lá kẹrin. gbogbo tí ẹ̀ ń sọ ní àárín àwọn sisters yẹn táwọn brothers gan ó gbóná burú ju tàwọn táwọn brothers yẹn ló kọ́ àwọn sisters ní kọ̀ọ̀kíkọ̀ rọ̀lù mọ́ rántí pé nígbà tí a lọ sókè tí wọ́n ń fẹjọ́ àwọn sisters sùn yìí pé wọ́n máa ń pariwo lókè wọ́n máa ń pariwo lókè làbá fi wá sókè ariwo tí wọ́n ń pa ń sàlẹ̀ ó pọ̀ ju tòkè lọ tó túmọ̀ sí wípé àwọn àgbẹ̀ wọn àwọn títà yìí náà ilé ọkùnrin kan náà ni wọ́n ti jáde náà bá sọkọ wọn àwọn ajẹ́gbọ̀n wọn rẹ̀ irú wo ni. àwọn ìjọ yìí gbọdọ. lórí dáadáa. ẹ jẹ́ sà kọ́sítọ̀ tó ṣì pé ìdúgbò ní ẹgbẹ́ tó wà lókè ẹ̀fọ́. ó ní tó wà lókè ẹ̀fọ́ ibi yàrá tó. ẹ ẹ akọrọ àlòkè bẹta. bẹ́ẹ̀ni. ibi ìyọkúbẹ ni ẹ gẹ̀ẹ́sì ẹni ẹ rò ẹni ẹ sọ pé ṣé inú bọ́ọ̀sì náà ni bẹ̀rẹ̀ àdúgbò ṣe. ibi tí kò di hangẹ̀ẹ́sì ni ibi ìta bàrándà yìí ibi ìta bàrándà níbi tí tí tí irin wà yẹn àbí. Nínú mọ́sálásí yẹn sàn. Yóò kọjá bí ìta rẹ̀. Ok sà. Àbẹ̀wò ìta. Ibi tí Ekutubi wà ní ìsàlẹ̀ ibẹ̀ náà nìyẹn wà lókè because kútìbí is covered náà gbé títà ló ń tà so is covered ẹ̀rí wà wípé wọ́n ń ta nǹkan ní ìta masjid báyẹn láyé òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọ náà tá a bá rántí ìtẹ̀wá wo nínú zubikẹ́tì àfà ní Umar rọ̀bíàrá ànúhù ló ń sọ pé yàrá sọ̀dọ̀lá kíkà ra àwọn nǹkan báyìí nǹkan báyìí fún ẹ láti fi máa wọ̀ tó bá fẹ́ ṣe kútùbà jùmọ̀ lọ́n tó bá sí pé kí ni bàtà ti kú nínú market kan tó ti jẹ́ pé ìta rẹ̀ ni wọ́n wà yẹn wọ́n lè polówó ọjà mẹ́ so irú nǹkan báyìí náà irú bí báyìí tó wà lókè yẹn àwọn obìnrin lè display tí wọ́n fẹ́ síbẹ̀ tàbí ibi ìsàlẹ̀ nígbà tó ti wọnú ilé náà because tó bá ti di ara vicinity market náà ní òkè. àtàwọn nǹkan. wàhálà kọ́mọ̀sára. ẹ jẹ́ sọ àbúfẹ́ kò lè gbé ọkàn ẹni tó ń tajà sà. bẹ́ẹ̀ni ẹni yẹn wá ọ̀rọ̀ kọ́ wá ní ọjà yẹn lórí ẹni yẹn bọ̀dọ̀ ni ọ̀ tí ìṣòro wọ́n wá sọ fẹ́ni yẹn pé òun fẹ́ ra ọjà ìgbéra bíi nẹ́ẹ̀sì ìgbẹ́bọ̀ ọjà yìí wọ́n àti mò ń rẹ̀ fún ẹ̀sà bọ́ọ̀ tó ṣòro kẹ́ni yẹn máa ó máa ń gbọ̀ ọjà síta gbogbo náà wọ́n tún pẹ̀ sí gbogbo àgbọ̀ wọ́n àgbọ̀ síta ni yẹn máa ń gbẹ̀ ṣùgbọ́n tí ò tí ìṣòro fẹ́ni ẹ̀ fẹ́ni ẹ̀ ní àgbẹ̀. náà ṣe transaction yẹn gan sọmọ pé wàhálà that is ẹni tó bá polówó ọjà tàbí tó bá tajà nínú mọ́ṣáláṣí oní kọ́lá náà jẹ́ òjèrè pẹ̀lú láre fẹ́ jẹ́ so gbogbo àwọn kan tó jọmọ́ báyẹn ká try láti sá fún un láti fi fi báyà ọ̀rọ̀ adẹ́dà kọ́ba adẹ́dà náà náà bisimilá náà bẹ́ẹ̀. sókìtà. lọ́sà pé ẹni yẹn ò tí ì lọ́sà. rárá kò tí ì yẹ mo sọ. kò tí ì gbúgbọ ó tó ìjà yẹn but o ṣó o lè fẹ́ lómi. ẹni ẹni ìgbọ́sọ́ ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ sà àwọn ọmọ ìyá kan náà ra ọjà yẹn. mo wá kíkọ mo ti kẹ́rù wọn lọ sọ wá mú ọjà yẹn bí ṣe dẹ́gbẹ̀ẹ́ kó máa sì yẹ ẹ̀sìn ìgbọ̀dọ̀ ẹ bóyá báyá bóyá tó báyá ni mo wá fi kàbọ̀ kí ní tòkí wá ṣẹlẹ̀ sí wọ́n kò pé ṣé ẹ̀ lè kí èèyàn mo lè hàn jẹ̀ bọ́ sí ó ní náìsì ó lè di náìsì kì í fi kó sọ pé bóyá ò tí ì lè. ṣé o ní kan ṣe pẹ̀lú masjid. ní ọ̀rọ̀ ní masjid kọ́ sà. náà ó fẹ́ rajà. bẹ́ẹ̀ni sà. òun gan ló ní kó o bóun rà á. náà ẹ̀yin ọ̀rọ̀ ẹ̀jẹ̀ ń báyìí ẹni yẹn ni lórí mi ó wá sí ọ̀yà ó wá ní kí n má hàn nígbà kí n kí pọ̀. ó ní kó má hàn gẹ̀ mà ó kó òun ti rà á. ẹ bàbá ìṣòro. ó ṣòro ẹ ti dúnàdúrà. bẹ́ẹ̀ni sà. ẹ bẹ̀ ti agree lórí price. bẹ́ẹ̀ni sà. but kò tí ì sanwó. bẹ́ẹ̀ni. ó ní kó bóun kí pẹ̀ kó má hàn gẹ̀ mà. bẹ́ẹ̀ni sà. ó ti rà á àtọ́wọ́ yẹn gbà tí ó yà ní bẹ́ẹ̀ ẹgbẹ́ pé ọ̀rọ̀ ẹ̀jẹ̀ kí ọ̀rọ̀ kìpẹ̀ kí àwọn èèyàn dẹ̀ máa ìjẹ̀ yẹn ó pé táwọn èèyàn bá ẹ̀yẹ́ máa láìkẹ̀ kí ọ̀rọ̀ kìpẹ̀ kí ó tó lọ́jọ́ ti yẹ lọ́jọ́ ẹ̀ kó máa padà kí ó tó máa bí wọ̀ nígbà míì tí ọ̀rọ̀ tó lè máa filẹ̀ fún ọmọ ìyá bẹ́ẹ̀ tòwọ́ tó ti ṣẹlẹ̀ náà ní kíkẹ́ wò pé ọmọ ìyá bá ìtàwọn ènìyàn. irú ọmọ ìyá báyìí kò kò lágbọ̀ọ́yé virus wà ní sísítẹ̀mù ẹ̀ tó bá yẹ pé virus ò sínú sísítẹ̀mù ẹ̀ ni k ó yẹ kó mọ̀ yìí pé gbà tí contract wà sí èdè rẹ̀ òun ọ̀kà tí ṣe payment ṣé tó bá mú lọ tó bá mú lọ lẹ́yìn ìgbà tẹ́ ti dúnàdúrà tó tó ti jẹ gbèsè owó ẹ̀ ṣé mo bá yọ sọ pé òun ọ̀rà mọ́ olùsọ bẹ́ẹ̀ so but tó bá yẹ pé irú ẹni tó yẹ pé kò ní kò ṣe é fọkàn tata kò ní trust o trust ẹ̀ nípa arún nǹkan báyẹn ni tó bá ti ṣe tara kọ̀ọ̀kan yẹn tó bá fi. àtọ̀lẹ́ ń tó ṣe tara kọ̀ọ̀kan. ẹ̀sọ̀ ń tó ṣe tara kọ̀ọ̀kan. bẹ́ẹ̀ ni ọ̀tọ̀lẹ́ ń tó ṣe wá fẹ́ràn ní ìsìn. tó bá fẹ́ràn ní ìsìn ó wá ní òkè. náà kò ń ṣe èèyàn bẹ́ẹ̀ ó ti pè é ọ̀tọ̀ọ̀tọ̀ sà. ok ó jẹ́ èèyàn ọ̀tọ̀ọ̀tọ̀ míì. bẹ́ẹ̀ni. ẹ ti wá tuju dúnàdúrà. bẹ́ẹ̀ni sà. ṣé ohun lè fún un wípé mo ti ṣe bẹ́ẹ̀ fẹ́ nìkan tí ò padà rà o tí mo bá kíìpù tiẹ̀ yìí náà dìgbà báyìí tó o bá sanwó màá tajà mi ohun yẹn lẹ ìgbàtí ìdúnàdúrà bá ti wà ti àgbé lórí price ìdáyìdà kó mú kó máa mú lọ tàbí kó mú kó fi sùtíà ẹ. nǹkan tí àdúgbò fẹ́ mú làkúta yẹn wọ́n rò pé bẹ́ẹ̀ tó bá ti mọ̀ owó yẹn lè má yà kíákíá sàn. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni tó bá yẹ mu lọ náà wọ́n lè yà kíákíá ọ̀kan ló méjì náà ni tó bá mu lọ ayá kíákíá náà látara pé tó bá mu lọ bí ṣe fúláṣì ló fi ń disturb ẹ̀ ni bí ń ṣe pé ẹ gbàgbé wa o a lọ sọ́jà ní next week o àtúnfẹ́ afẹ́ replenish stock o gbogbo orú nǹkan báwo àwọn kẹlẹ́mọ́tì ní táàtì ń sin owó tí ò ní tí ò ní ní ẹni tá a fẹ́ sin owó lọ́wọ́ rẹ̀ lára ìyẹn náà wà ń bẹ̀ so but ẹni tí ẹ bá ti trust wípé ẹ má wulẹ̀ tajà ó pé owó lọ́jà ni o but kò sínú haram tá a bá ta àwọn. Assalamu alaikum tọ́lá pàákì sọ́lá náà wọ́n ní kábàámọ̀ fi kún bẹ́ẹ̀ yẹn wípé ẹnìyàn ó gbà ó bọ̀ wọ́n ní ta ọjà wọn là ṣùgbọ́n bóyá sáǹpù kan ló tó nínú là ó sì fẹ́ káwọn yóò máa wo sáǹpù yẹn bẹ́ẹ̀ so ẹni tó dẹ̀ fi ọ̀hún rà là òun ní kó má pàtẹ rẹ̀ là àmọ́ òun wá pé sáǹpù kan tó wà ní òun sì lẹ̀ jẹ́ káwọn yóò rí sáǹpù kò ní ta o là so ṣé yẹn wà fún ṣe. ṣé ẹni tí ó ti rà á ó ní òun ò fẹ́ kí wọ́n pàtẹ rẹ̀. ẹ bó ṣe sọ́nà ní kó máa ń jẹ kó gbà lọ asalaamu aleykum sir. wa aleykum salaam tala. because tí o sì ń bá náà nìyẹn. ẹ dákun mú sí wa ẹ dákun mú sí wa ẹ sọ. na ìbéèrè kejì tí wọ́n tó béèrè lórí náà ibi tí kúkúrú wà tí wọ́n ti ń gbàjà yìí. bẹ́ẹ̀ wọ́n ní tó bá di ọjọ́ júmọ̀ àbáyẹn àmọ́ láwọn ìtàn máa ń kírun lẹ̀ bẹ́ẹ̀ wọ́n ní yóò wà pàmò sí i. bíi ti táàmù òjíṣẹ́ mẹ́ta pé tí èèyàn bá pọ̀ wọ́n máa ń dé gbogbo eré abẹ̀rẹ̀ but tí ṣe òṣìṣẹ́ náà ọkọ̀ fún ọ wípé fún àwọn ọ̀tàdà ń bẹ̀. wọ́n á fi kún wípé. torí irú instance bá ìṣẹ̀lẹ̀ ní lẹ́kì ọmọ ya wa eh, Sherifa Pandi lónìí iṣu ń wá níbi tí ó pàdé ọjà òun sí i wọ́n sọ pé ara masjid ni ẹ̀rí tí wọ́n mú wá ní wípé tó bá dijọ́ jimá wọ́n máa ń tò débẹ̀ ọkàn wọn ò balẹ̀ sí ẹ̀rí yẹn but at the same time òun ò fẹ́ gbígba ọlọ́run ọba tó bá fi di wípé yóò kó bá àwọn iwájú ọlọ́ba kó wọn tètè kangara ọjà ọjà ìjọba aláfẹ́ wọn ni evidence wà wípé lọ́yìn ìṣẹ́ mẹ́fẹ̀lá fúnra irú sáìdì irú báyìí wọ́n ń ta ọjà wọn ọ̀dẹ̀ kọjú ó ti gbégbá òní gbé àràdùn àtàdà ń lọ tí ìbá sọ wípé ó ti rí inú ṣoṣo náà kan ìbéèrè tó wá tó kún ni wípé ẹni tó wá ń pọ̀ ń bẹ̀ nírú àsìkò yìí náà ṣé zikiru téèyàn máa fi wọ mọ́sálásí yóò ṣe wọ ìbẹ̀rẹ̀ náà ni. tó bá ti fẹ́ wọ mọ́sálásí ni ó ṣe zikiru. wọ́n gbọ́ lẹ́yìn mọ́. السلام عليكم ورحمة الله وبركاته. ìlànà àwọn ìṣẹ́lẹ̀kùn lọ́kẹ́. ẹ̀rù fẹ́ bèèrè pé ní orí yunifásitì kan tí ọlọ́ba ìpínlẹ̀ sọ pé yá yọ lẹ́gbẹ̀ẹ́ àmì láti káfíńsì lẹ́gbẹ̀ẹ́ káfíńsì dínà kọ̀ọ̀sì ọ̀rọ̀ lẹ́yìn. ṣé ó kí ni implication lórí pé business pẹ̀lú ẹ̀fọ́ kí o bá bọ̀ yóò jẹ́ tán sí ti islam kò ní jẹ́ tán sí ti kúfà ẹ̀sìn. ìrọ́pọ̀ wọn fẹ́ wọn fẹ́ ẹlẹ́kejì lọ́pọ̀ lórí. because àrí kúfà tó jẹ́ pé tán sí bísínẹ́sì tí islam fi lílẹ̀ ó fi ló pè òun ju ètò àǹtà ti kúfà wípé mọ̀dáraba mọ̀ṣáraka oríṣiríṣi báwọn ló fi jẹ́ pé àwọn tí wọ́n patronize ẹ̀já yìí ọgbọ́dọ̀ wọn they are not muslims wọ́n dẹ̀ ní masha allah wọn eléyìí oorun because a ah, cooperate at zero interest pẹ̀lú ètò ẹ pé eh, interest gan ó ti jẹ gbogbo ó ti jẹ gbogbo èrè rẹ tán ó ti fẹ́ mú capital gan ó ti fẹ́ mú ma so i mean ó make more sense ó make more sense so that is it. ẹlẹ́gbẹ̀jì lọ́nà kan bẹ́ẹ̀ lórí tí màá bá sábà lórí ẹ̀. Ah. alákọ̀ọ́kọ́ yìí náà ni wọ́n fi ń jáde lórí ọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹlẹ́yìn lórí kójú ṣe ṣe sálà ń ṣe tẹ̀sílẹ̀ mo ah. dì sọ ìpẹ̀lẹ̀ nìyẹn náà òun béèrè pé àwọn tó ń sọ fún wọ́n sọ fáwọn ojú ìlú tẹ̀sí ìjọba. Ìjọba kò wá fún wa. àwọn ará Àbújá. lákùnlọ́fẹ́ wọn ló dé lákùnlọ́fẹ́ wọn máa ṣàlùkọ́ lákùnlọ́fẹ́. ẹ dàpọ̀ ẹnìkan ló bí ìrẹ̀ pẹ́ṣẹ̀ níbi tí mo wà. so wọ́n ní pé. ṣé arúgbọ̀n ti ń lọ ní Àbújá báyìí. Àbújá drive. wọ́n ní àbúrò àwọn fi mọ́tò pa àwọn méjì lórí ọ̀kadà so ó pé ṣé bíyà kan ní sàn àbí kàfàrà ẹnìkan ní sàn ni so ẹnìkan tó máa bẹ wá fẹ́ mọ ìwà ó ní òun rò pẹ́yọ̀ kan torí pé ó tọ̀ tẹ́nìkan bá pa àyàn tó pọ̀ tó tẹ̀ ju bí àwọn tíwájú àti tó máa ń tó máa ń kalà mọ́tò tó kà mẹ́rin wa máa ń mi ò mọ. ṣé ó múnà tó sùn wá lórí rẹ̀ tó sọ wípé. ó dà kọ́ra pàtó ló ń kó bẹ́ẹ̀ pápá yẹn ni pé bóyá ìkan náà ló máa ṣe ǹjẹ́ kó ṣẹlẹ̀ lẹ́ẹ̀kan náà sọ́dún láìda tó mú ní ẹ̀mí ni àwọn ẹ̀mí ni tó wà ní òkú ẹlẹ́kẹ̀ta wípé irú àwọn tó máa ń polówó skul náà nínú wọn táwọn ti ń bi skul abọ́sibítù tó yẹ mùsùlùmí èrè náà máa rí bẹ̀. ṣé níta àbí nínú ah! kí wọ́n máa ṣe nínú sí ká ṣe ń ta lọ́sàn-án àwọn tó fẹ́ wọlé láti ta kí wọ́n pín fún ẹ̀yàn ọ̀mùsọ̀lá wọ́n ní ìdákìlọ̀ mọ́tì nígbà wọn dàgbà ẹlẹ́kẹ̀ẹ́ta fà ah. ẹ má bí fà ní àwọn mọ́sálásí kan tó yẹ pé bíbí àná máa ń ṣe bẹ́ẹ̀ wọ́n dẹ̀ máa ń fẹ́ pé yẹn kí yẹn bá wọn dá sí lọ́lọ́ yẹn ń kí pé kí yẹn bá ń kí yẹn bá wọn dá sí bídíà tó bá ti clear pé bídíà lè kí wọn bá wọn dá sí. wọ́n máa ń kí òun bẹ́ẹ̀ náà lọ́wọ́. ẹ lọ́wọ́ yìí dùn bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni fàlẹ́ kò sọ àná. asalaamualeykum. wa aleykum salaam. ẹ jọ sá. for example sin bí màmá mi kọ̀ọ̀kọ̀ ó lọ fẹ́ lómi níta. kí bàbá rẹ kọ̀ọ̀kọ̀. my mother. ok. ẹjọ irú ọkọ tó lọ padà fẹ́yìn ṣó lè rí ẹlẹ́hà tó jẹ́ ọmọ ìyá tó ìyàwó ẹ̀. bẹ́ẹ̀ni torí ọmọ rẹ ni step son. ẹ. step daughter ẹ ni step daughter ẹ ni bàbá rẹ ni ó ti wọlé tán màmá rẹ kò lè fẹ́ mọ́ láéláé tó ti yé ẹ tó bá jẹ́ pé kiri ìgbà kó tó di wípé ó wọlé tọ̀ màmá rẹ̀ yẹn ní kò lè rí ṣùgbọ́n tó bá ti wọlé tí tọ̀ màmá rẹ̀ báyìí ó ti di eh, kò lè fẹ́ wá for life. Eh, ẹ jọ afghan tẹ kọ́ wọn láàárọ̀ yìí ó fi béèrè lọ́wọ́ bíyàn mẹ́ta àwọn ọ̀ràn sí afghan yẹn ẹ jọ báwo làwọn tá a pẹ́ẹ́lẹ́ ṣe fẹ́ jàǹfààní ẹ̀. ok wọn ò máa bí wọn ò rántí. wọn ò rántí wọn ló gùn. ẹ́ Ok. okay kutubi ṣebí islam muslim wa mẹ dákun ibi tí istikhara wa bá ń fọmọ mi kó bá ń kọ àti so béèrè lọ́wọ́ kutubiya yìí pé kó kọ ẹ inshallah inshallah. ẹ dákun náà pẹ̀lú. wàá dùn dákun náà pẹ̀lú. na tẹ̀wọ́n bẹ́ẹ̀. وعليكم ورحمة الله ẹ jẹ́ sà á lọ síbi ẹ̀wọ̀n á lọ wẹ ọmọ ìyá wa kan tó ṣaláìsí. àmínà yà lọ. àǹtẹ̀ èmi àti àwọn tajọ lọ wọ̀ ọwọ́ tàbí ìlú ni. bóòlù ló ṣe jẹ́ sí. mùsùlùmí ni ọmọ ìyá ni ṣá ọ ṣàwọ̀. ẹni tí ó wẹ èèyàn kó jẹ́ preferably kó jẹ́ ni tó lè rí ìhòòhò èèyàn nígbà tí èèyàn wà láyé torí àpọ́nlé ẹ̀yẹ àti ìwọ̀ tí èèyàn ní lójú ayé nígbà tó ń ṣẹ̀mí òun náà ló ní nígbà tó bá ti jáde láyé tán ló fi jẹ́ wípé ìgbà tó jẹ́ pé ọkọ kò sí ibi tó pamọ́ fún fún lára ìyàwó rẹ̀ bẹ́ẹ̀ náà nìyàwó kò síbi tó pamọ́ fún lára ọkọ rẹ̀ àwọn méjì tí wọ́n lè wẹ́ra wọn nàmbà wán. ṣó ti yé báyìí nìyí. ó yẹ báwọn ẹ̀kọ́ ẹni tí ọmọ ìyá wa tó ṣaláìsí yẹn obìnrin ni màmá ni wa gbé wọn wá láti ìlú kan bíi Ọ̀ṣun state ṣáá wá tọ́jú wọn lẹ́kọ̀ọ́ ni kó tó di kó ṣaláìsí hospital. báyìí ó yé mi tí mò ń béèrè ni wípé kò wá lọ́mọ kankan ọkọ rẹ̀ kò sí lára hàn. ọkọ wọ sí lára hàn. àbí ìdí mò ń fi béèrè bẹ́ẹ̀ ni pé nígbà míì àwọn ọkọ ni wọ́n bẹ̀ dànù wá ní àwọn àfààní ìwẹ̀ àwọn ìyàwó náà bẹ̀ dànù tó dẹ̀ jẹ́ wípé àwọn mọ̀kànlá ṣọ́ọ̀tì wà àwọn nǹkan míì wà tó jẹ́ wípé ọkọ ló lè rí ma ìyàwó náà ló lè rí bàbá ẹ̀ tó bá fi jẹ́ wípé ààrí ọkọ tàbí àwọn tó lè rí gbogbo òwe wọ́n á bo òkú yẹn ni wọ́n á wẹ̀ ni níwọ̀nra ìrìnsìjà lábẹ́ aṣọ ni wọ́n á ti wẹ̀ kò ní jẹ́ wípé kí wọ́n máa rí tí ò yẹ kí wọ́n. alhamdulillah aago wọn bí ọmọ ọba ṣe nípa yín. ṣé sáà kó mọ́ mi bá ọ̀fẹ́ ìrànlọ́wọ́. wọ́n yá so because wọ́n sọ mi ní pé àwọn àfihàn ní eré àti àwọn ọmọ ìyá kan lọ wọ̀nyẹn àwọn ọmọ ìyá tàbílùkù ni wọ́n. okay. so gbàgbà wà wẹ òkú tán ní wọ́n kì fún wọn ní pé gbogbo èmi ò tó ń fẹ́ ṣe kíní fún èmi náà pé gbogbo aṣọ tá a wọ̀ yẹn kìlìbáàbù ah. tá a fi kó nígbà tá a wẹ òkú yẹn everything yẹn pé kò ṣe kò wọ̀ọ́rún mọ́ pẹ̀lẹ́ rí wo. bọ̀dé mi náà wọ́n fẹ́ ṣe kíní fún mi náà ikú kò wọ̀ọ́rún mọ́ mi wọ́n ní kí n bèrè pọ́sọ̀ yìí pé lọ́dún ìṣòwò o ọmọ ti tọ́ba délé ṣé a máa wẹ̀ ṣé wájìbù ní ká wẹ̀. ariwo tí wọ́n ń pa lórí àìmọ̀kan yẹn ó wá fẹ́ máa mi ọpọlọ sí sáìdì wọn àbí títà abẹ́ bá gun alára ìmọ̀kan ò bọ̀dù kí yẹn bá ti ń sọ̀rọ̀ kí nítorí pé ó fi ẹ̀rí kì í pé Allah subhanahu wa ta'ala òjíṣẹ́ náà àti náà sọ̀làyé rẹ̀ bá àìmọ̀kan ọ̀rọ̀ so aṣọ tá a fi wẹ òkú gbogbo ń tà fi wẹ òkú a lè lò ó padà ìyẹn ni pé aṣọ tá a wọ̀ nígbà tá à ń òkú gan a lè lò ó káfẹ̀ tó má so ìta àfi kọ́ ó bá yẹ pé nǹkan kan ta sí ara ẹ̀ ó lè jẹ́ ìgbẹ́ ó lè jẹ́ tọ̀ ó lè jẹ́ ẹ̀jẹ̀ á fọ́ náà á dẹ̀ máa lo nǹkan wa lọ ẹni tó wẹ òkú kó wẹ̀ súnà ẹni tí ó gbé òkú ó ṣàlùwàlà súnà ni so kì í ṣe kò sí ẹ̀rí wípé tá a lò nígbà tá à ń fi wọ òkú aṣọ tá a wọ̀ nígbà tá à ń fi wọ òkú a lè lò má káfẹ́ tí wọ́n á má sọ yìí tá a fi kọ́ gbogbo ní tí ẹ̀rọ yẹn lè lò kò sí ní tó Assalamualaikum warahmatullahi wabarakatuh. Pẹ́sítọ̀ mi ni pé ọwọ́ àìkáàrù wo lè máa fi lórí tọ́kọ̀ bá fẹ́ ṣàkóso lọ bá kan bí èèyàn máa fi rántí ọlọ́run bá dídà padà. Tó àṣkáàrù tó lágbára jù ni kéèyàn máa bẹ ike wò. Ah, Kọ́mọ bẹ̀tẹ̀ wò. Àbíkáàrù kéèyàn fi ń wọ ó máa ń pè mí padà àwọn tí sálámà sí ní o ẹ̀yin tẹ́ ẹ jẹ́ aráalé mùsùlùmí àti olùgbàgbọ́ òdodo tẹ́ ẹ ti ṣáájú wa ẹ ti ṣáájú mọ́ àwa náà ń bọ̀ kọ́lá wọn bá kẹ́ni kọ́lẹ́ káwa náà tá a bọ̀ yìí so kò sí akankan tó máa tí ó ṣí gàgà lójú ẹ̀dá bíi wípé kí ẹ bẹ ìtẹ́wọ̀ ankar tuntun máa ń tẹ̀lé òní ní gbogbo ìgbà kéèyàn máa ṣe àti pé ọba adẹ́dà ń wo òun ó máa tó ń ro ó gbọ́n tó ń sórí ẹ̀rí tó ń ṣe ìmá fi ìyún òun ilẹ̀ ń gbogbo ìgbà ó máa ń jẹ́ kéèyàn ṣọ́ ìròrí ẹ̀ ohun tó ń sọ àti ìdọ̀ṣe kéèyàn wá máa kún fún kéèyàn má jẹ́ kẹ́nu òun ó dúró lẹ́ẹ̀kan ó kéré jù لا إله إلا الله وجشنا محمد صلى الله عليه وسلم أكون قولون لا إله إلا الله يسيسي كيو قياتو دي لا نياتي توري باي سيدنا أبو بكر صديق رضي الله عنه صديق الأخبر تو باتي سورو قبولون كفو ولوا موينيا انتو ما فين بانتويتي لا إله إلا الله tọ́ba ti sọ̀rọ̀ kan ní méjì la ilaha illallah ẹkún torí òjíṣẹ́ náà àṣírà sọ pé afdalu dhikr la ilaha illallah wa afdalu du'a alhamdulillah dhikri tó lọ́lá jù onígbọ́nà la ilaha illallah àdúrà tó borí àdúrà mẹ́kẹ́ àṣẹ alhamdulillah torí tó máa ń ṣe hamdala ọ̀ndọ́ máa ń pe àlékún ni bí a máa ti ṣe alhamdulillah àwọn ọdúpẹ́ kò tí ì rí kankan kò ì so yóò tún sílẹ̀kùn rẹ̀ sí dáadáa òun ìgbà yìí ṣe kẹ́tù so kí a máa ṣe gbólóhùn subhanallah alhamdulillah wàlá ilaha illallah allahu akbar wàlá hawla wàlá quwwata illa billahi al-ali al-azim èyí kéèyàn ń ṣe ó Constructing engineering firm wọ́n fi ń kọ́ ilé fún ẹ̀mí náà gbà tẹ́lẹ̀ náà tàbí kó máa kún fún astagfirullah alazim astagfirullah astagfirullah astagfirullah astagfirullah kó máa kún fún tọ́lá ìṣẹ́ náà láti máa sọ wípé a àwọn àrùn ìsàn wọ́n ti kó gbogbo lábala tán wọ́n ní ya Rasulullah sọ́lá àrọ̀sọ́ àwọn wo láàrin ìsàn wọ́n láwọn tọ́ yìí pé istikfar tí wọ́n ń ṣe láyé ó ti kó gbogbo ẹ̀ṣẹ̀ wọn lọ wọn ò wá rí nǹkan kan tí wọn ò rojọ́ lérí mọ́ níjọ́ gbẹ̀ndẹ̀ àrùkíámà torí pé ìṣègbọ́n wọn ti ṣe gbogbo ẹ̀ wọ́n ti yanjú ara wọn tí wọ́n tó lọ so ká máa kún fún yẹn. afẹ́fẹ́ yìí sàn fẹ́ dọ́dún boríborí rẹ̀ bẹ́ẹ̀ máa ka Quran bẹ́ẹ̀ máa ń ṣe ka Quran pọ̀ sí lọ́la wọn máa fi àlùbáríkà sí àsìkò yìí yóò máa jẹ́ kí gbogbo ẹ̀ wúrọ̀ ọ̀hún kí àwọn atúmọ̀ sí ọ̀pọ̀lọpọ̀ àṣàlátù fún jíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam sórí gbogbo àwọn eléyìí téèyàn bá ń ṣe wọ́n àti iṣẹ́ náà wọn bá mọ̀ nira torí sísítẹ̀mù yẹn ó ti wà tíùn sí truthfulness and uh, straight path so tí wọ́n bá fẹ́ yín kankan bá fẹ́ darí ẹ̀ lọ síbòmíì kò ní rọrùn kọ́lọ́run bá kó jẹ́ kí ṣíṣẹ́ kó fún aráàlú tí ẹni kọ́ láwọn ṣe níwọ̀n láti máa gbé káṣí. lórí ọjà títà yẹn sà àwọn ọmọ ìyá kan ní pé ní ọ̀dọ̀ àwọn obìnrin lókè sà inú yàrá kan wà bẹ́ẹ̀ wọ́n ní pé ṣé lẹ́ẹ̀lẹ́ ibẹ̀ yẹn ni èyí lẹ́ẹ̀lẹ́ yẹn náà síyàn ló tajà ń bẹ àbí gbogbo ọ̀pọ̀. ṣé yàrá tó rí kékeré yẹn bẹ́ẹ̀ ni sà. yàrá yẹn was to be a clinic a ní gynecologist pharmacist nurses tí wọ́n wà máa bèèrè tí a ní àwọn days tó yẹ pé àwọn màyà àwọn issues kọ̀ọ̀kan doctors yìí ẹ̀dá àwọn pharmacists wọ́n máa wá kàn sí consultation bẹ́ẹ̀ ọ̀tẹ̀ eh, ọlọ́run kò tí mú ìgbàláyè wá but à ń sọ ni wípé ìyẹn ń bọ̀ tọ́lá àwọn tí wọ́n bá kó nǹkan síbẹ̀ kí wọ́n má rò pé ibi kí wọ́n má rò pé stọ́ọ̀ ni o kì í ṣe stọ́ọ̀ o kílíníkì ni o bẹ́ẹ̀ tòkè pátápátá tó fẹ́ jọrú ẹ̀ náà láìbírì ni o torí tẹ́lẹ̀ ọlọ́run bá gbé ìtẹ́ rẹ̀ dé lọ́la tá a fẹ́ dá padà sí ìpìlẹ̀ rẹ̀ àwọn tí wọ́n bá ń débẹ̀ ká má wò pé bọ́yá ẹ̀ wọ́n ó ṣe wá di láìbírì lọ́sàn-án gan rárá ní tó wà fún láti ìpìlẹ̀ náà nìyẹn pọ̀lọ̀ ojú ní rojú sàánú ló fi jẹ́ pé a bẹ àwọn nǹkan kan lẹ́kẹ̀ẹ́ náà ibẹ̀ yẹn ìṣe market ibẹ̀ yẹn ìṣe market ìná ibẹ̀ yẹn ìṣe ibẹ̀ yẹn ìṣe market asalaamaaleykum sir. wa kan salaam tala. ẹ dákun jẹ́ kí ìbéèrè yẹn kílẹ̀ sí wa inú yàrá yẹn fẹ́ kì í ṣe masjid clinic ni. náà wọ́n á gbọ́ iye sàbọ̀ a sì máa ń lọ síbẹ̀ presently báyìí pé tá a bá tajà fúnra wa lè gbowó ń bẹ̀ yàtọ̀ sí pé mọ́ṣáláṣí ṣe bí a lè ṣe bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni ṣàlùfẹ́. ohun tá à ń béèrè ni ẹ̀sán. ìṣàlùfẹ́ سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك اللهم صل على محمد وعلى ال بيته وعلى ازواجه كما صليت على ابراهيم وعلى ال